بشرى لأرض نزلت في نواحيها كأنكم ناطر أحيا سواقيها ترنو لكم كل ما لح المصير لها حبا لنور الهدى والشوق حديها بشرى لأرض نزلت في نواحيها بشرى بشرى بشرى لكم ناظر أحيا سواقيها بشرى بشرى بشرى لكم كلما لح المصيف لها بشرى بشرى بشرى المدى والشوق حديثا الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا وحبيبنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ودعوة برا سورة نقبار لوني إليتي أسدد أجوكاً nínú oṣù ọlọ́run ọba sọ́fàr ti hijra fourteen thirty eight tó sì ṣe déédéé ìjọ karùn ní oṣù november two thousand and sixteen ti miladi ní mẹ́sàlásí ńlá Ògbómọ̀ṣọ́ ń bí báyìí afẹ́bára sọ̀rọ̀ lónìí nípa àwọn òfin ọlọ́run eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn obìnrin kò sí tàbí ṣùgbọ́n pé ọlọ́run bá ṣẹ̀dá wa lákọ ó sì ṣẹ̀dá wa lábo obìnrin níyá wa obìnrin sì níyàwó wa Islam àyè tó tu àwọn obìnrin sí ó pàtàkì púpọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà bí wọn ò tiẹ̀ dá kan ṣe lórí àwọn àdájọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn obìnrin nìkan a rí i pé nínú àwọn tíra tí wọ́n kọ nípa àwọn àdájọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn mùsùlùmí lápapọ̀ wọ́n máa sábà tún ya ibìkan sọ́tọ̀ níbi tí wọ́n ti ṣe àlàyé àwọn àdájọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn obìnrin lásán. ṣáájú kó di pé ẹ̀sìn Islam dé àwọn èèyàn máa ń kórìíra láti bímọ obìnrin débi wípé ẹnikẹ́ni tí ìyàwó rẹ̀ bá lóyún sínú orí hílàhílo níyàwó wà títí tí ìyàwó fi bímọ nítorí tí ọmọ bá lọ já sí obìnrin ọkọ rẹ̀ kò ní fi ìdùnnú pàdé rẹ̀ àti pípapà gan irú àwọn ọmọ bẹ́ẹ̀ ó lè padà já sí pé pípa ni wọ́n pa wọn. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ń fún wa ní ìròyìn lórí ìṣesí tí wọ́n wà lórí ẹ̀ ní ìgbà tí islam ò ti dé ti isilaamu ti de oloni wa idha bushira ahaduhum bil untha dhalla wajhuhu muswaddan wa huwa kadhim yatawara min alqawmi min su'i ma bushira bih ayumsikuhu ala hunin am yadussuhu fi turab sa'a ma yà yahkumun eléyìí wá nínú suratul nahl ọlọ́ọ̀ni tó máa fún ẹnìkan nínú wọn nírò pé ìyàwó rẹ̀ bímabìnrin dídúdú kirikiri lójú rẹ̀ ó dúdú nígbà tó ṣe pé yóò díjú mágbárí ni lẹ́ni tí inú rẹ̀ ń bàjẹ́ yóò máa wá gbára pamọ́ sáwọn èèyàn nítorí aburú tí wọ́n sọ pé ìyàwó rẹ̀ bí yóò máa wá rò lẹ́ẹ̀kan náà ṣé kò ń di ọmọ yìí mú ní tàbùkù àbí kò ń kúkú lọ rí mọ́lẹ̀ sábẹ́ pẹ̀láàyè ọlọ́run ní aburú ni tí wọ́n ń dá lẹ́jọ́ láti mọ̀ pé bó bá ṣe wọ ọlọ́run ọba ló máa ń ṣe ọlá rẹ̀ ó máa ń fún yàn lọ́kùnrin bí ó sì máa ń fún yàn lóbìnrin bí tó bá sì wù yóò fún yàn ní ọkùnrin àti obìnrin tó bá sì wù nígbà míì yóò ṣèyàn ní ẹni tí ò ní bí kankan yóò yà lágàn ṣé ní tó bá wù ọlọ́run ọba ló máa ń ṣe báwo ló jẹ́ tó fi jẹ́ pé ńgbà tọ́lọ̀ ń ṣe eléyìí tó dùn mọ́yìn ẹ̀ ń dunnú ìgbà tó wá ṣe ìdàkejì kí lẹ̀ ń banújẹ́ sí sẹ́yìn gbàgbé ni kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa fa'alu lima yurid àṣẹ yóò wù ni a sì rí i pé ìṣesí ìhà tí àwọn èèyàn kọ sí kábímọbìnrin eléyìí tá a ní ṣẹlẹ̀ láyé jahiliya kọ̀mọ̀yé ṣẹlẹ̀ dì sí púpọ̀ nínú àwọn èèyàn ló jẹ́ pé tìbànújẹ́ tìbànújẹ́ òun náà ní fi ń bá ìyàwó àti ọmọ rẹ̀ gbé nítorí pé ìyàwó bímọ kínní ó jẹ́ obìnrin ó tún bí màkejì òun náà tún jẹ́ obìnrin ó bí kẹta ọjọ́ obìnrin ìyàwó tí wọ́n á lóyún ẹlẹ́ẹ̀kẹrin sínú ó wá ń halẹ̀ máa pé tó bá fi lè lọ́ọ́ bí lóbìnrin àjẹ́ pé ìpínyà ó dé láàrin òun àti ẹ̀ obìnrin ọmọ wa bẹ̀rù yọ máa sá sókè sódò báwo láti ṣe tọkùnrin yìí bá lọ mú èrò inú rẹ̀ tó bá mu sẹ́ẹ̀ tọ́lọ̀ ń bá lọ́ọ́ kádàrà kọ́mọ tó ń lóyún rẹ̀ sínú kọ́jọ́bìnrin ǹjẹ́ ìpínyàwó adébí tó eléyìí ń ṣẹlẹ̀ títí dòní yìí báyìí kódà a ti gbọ́ nípa ẹni tó yẹ pé nítorí pé obìnrin lásán òun náà nìyàwó rẹ̀ ń bí ó sì sánlé ó sánlé kúrò fóbìnrin àtàwọn ọmọ rẹ̀ nítorí pé ó ní kí ló ń ti fẹ́ ṣe kí ló ń ti fẹ́ sọ ọmọbìnrin ó kí ló ti fẹ́ sọ ọmọkùnrin náà tọmọkùnrin wọn máa gbóhùn lọ́ọ̀tà ni tóbi jẹ́ pé wọ́n ra ọmọbìnrin lọ́jà tí bíbí rẹ̀ fi wá jẹ́ bànújẹ́ fún ọ. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn débi pé tó bá tiẹ̀ bí ọmọbìnrin gan wọ́n máa lọ gbé mọ́lẹ̀ wọ́n máa lọ gbé rì mọ́lẹ̀ láàyè wọ́n rì mọ́lẹ̀ láàyè láì tiẹ̀ ṣàánú pọ́mọ kékeré lélẹ́yìí irú ọmọ wo la rò pé ọ̀jẹ̀ lọ́la wọn ò ní ròdé bẹ́ẹ̀ wọ́n rì mọ́lẹ̀ láàyè eléyìí lọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa ń sọ fún wa nínú alukur'an nínú sóròtú takwir wa idal maw'udatu su'ilat bi ayyi dhanbin qutilat àti pé ẹ rán wọn létí nípa àgbà tó ṣe wípé a ó bi ọmọ tí wọ́n rì mọ́lẹ̀ láàyè pé ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tí wọ́n fi pa ẹ wo nǹkan bẹ́ẹ̀ yẹn o kì í ṣẹni tó pa ńlá fi léèrè ọmọ aláàbí léèrè ẹsẹ̀ wo ni wọ́n sẹ̀tàn fi pọ́ ọmọ náà wàá dojú béèrè kọ ẹni tó pa kí ni mo ṣe fún wọn tí wọ́n fi pa mí kí ni mo ṣe fún wọn tí wọ́n fi pa mí ẹ sì mọ̀ pé láyé ìsìn náà kò sí tàbí ṣùgbọ́n wípé ń bẹ nínú àwọn èèyàn náà tó ń ṣekú pọ́mọ rẹ̀ nítorí pé irú ọmọ yẹn ò ó ń ṣekú pọ́mọ rẹ̀ nítorí pé irú ọmọ yẹn kò wo tó bá jẹ́ pé níta wà ń fẹ́ iná lọ́lọ́wọ́ máa ṣe fún wa ní gbogbo ìgbà nítorí dájú ni pé táyé ò bá ti parẹ́ àti wá sópin rẹ̀ ọba ti súnmọ́ jọjọ tó bá jẹ́ pé níta wà ń tọrọ tá à ń sì ń fẹ́ gbogbo ìgbà lọ́kàn wa lọ́lọ́run bá ń fún wa táyé ò bá ti parẹ́ àti súnmọ́ rẹ̀ àti parẹ́ rẹ̀ ó sì súnmọ́ jọjọ ìwọ ó wù ọ pé gbogbo ìgbà tíyàwó rẹ̀ tó bá lóyún kọjá pọ̀ ọmọkùnrin ní òbí bẹ́ẹ̀ náà ló wọ ẹlòmíì bẹ́ẹ̀ náà ló wọ ẹlòmíì ọlọ́wọ́n bá wọn fún gbogbo yín lọ́mọkùnrin ọmọkùnrin ọmọkùnrin. òtó dájú ni pé èèyàn ní kọ̀ sí ma èèyàn ní kọ̀ sí ma torí pé ògidì ọkùnrin náà máa bẹ́lẹ̀ ayé lọ. sọ àwọn generation táwọn ọmọ ti ń tẹ̀ ń bí yẹn ta làwọn ọmọ afẹ́ níyàwó. ṣé èèyàn pọ̀ sí ma ń gbà tó bá di pé àwọn náà dàgbà èèyàn ní kọ̀ sí ma. sọ èèyàn kàn máa kú dànù náà ni ẹni tó bá sì kú. kò ní sẹ́lómi tí ọ̀rọ̀ po rẹ̀ ẹni tó bá ti kú kò ní sẹ́lómi tí ọ̀rọ̀ po rẹ̀ gbàtó ti pé súnà ọlọ́run ó dá lórí wípé ọlọ́run fẹ́ kéèyàn máa bẹ láyé títí di ọjọ́ tí ó ń kàtọ́ lọ ń kọ́pọ́ mi èèyàn tó yóò fi pé so àfi dandan káwọn èèyàn máa jẹ́ akọ àtàbò akọ àtàbò sùrẹ́ ló ti jẹ́ pé àwọn ànábì ọlọ́run ìgbà táwọn bá ń tọrọ ọmọ ọmọ tó dáa làwọn máa ń tọrọ. هنالك دعاء زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء إبين يا النبي زكريا لو تكيولو إلى دارو يوالون فميني أوا رمضان تيودا فميني أوا ما تيا رمضان تيودا توريه إن باتيولون فم بابان لاوا آدم عليه السلام àti yálà wa Hawa aleyha salam tó fún wọn ní oyún àkọ́kọ́ tó dáa ní torí gbogbo oyún tó bá ti ní ọmọ ń kú ọmọ ń kú ọmọ ń kú tó gbàtọ́ lọ́wọ́ fún wọn lóyún àkọ́kọ́ tí wọ́n bí lọ́mọ wọ́n bí lọ́mọbìnrin ọlọ́ni falamma atahuma saliha ja'ala lahu shuraka fima atahuma ní ìgbà tí ọlọ́wọ́n bá fún wọn lọ́mọ tó dáa. àwọn olumani tafsir wọ́n ní níbí báyìí ọlọ́wọ́n bá fi hàn wá pé gbogbo ọmọ tá a bá bí láyé yìí tá a bí dáadáa tá a bí toríkì rẹ̀ pé tá a bí tí nǹkan kan ò ṣe fa huwa waladun ọmọ tó dànù tẹ́ bá bí ọwọ́ akusẹ́ tí ó ṣe tó tún fi sọ di salih àbí salih. tó tó bá wá ṣẹlẹ̀ báyìí a jẹ́ pé jíjẹ́ tó máa ń jóbìnrin yẹn kò jálè bù àyàfi lọ́dọ̀ àwọn tó rí wọn bá ti dàrú dáadáa ni tìyín kan ní kékeré máa bẹ́ lọ́hùn kọ́ làwọn bọ́ sọ máa ń lọ́ máa lálùbáríkà tọ́mọ bá jẹ́ ọmọkùnrin kìí ṣe dandan kọjọ́ ọmọ dáadáa tó bá jẹ́ ọmọkùnrin kìí ṣe dandan kọjọ́ ọmọ dáadáa ó lè jẹ́ kó nǹkan ni ó ṣe kú pa ọ́ ó lè jẹ́ kó nǹkan ni ó sọ ìgbésí ayé rẹ̀ sínú wàhálà ó lè jẹ́ kó nǹkan ni ò ní jẹ́ kó nísìmí láyé so àwọn náà láàrin ọmọkùnrin àti ọmọbìnrin kò sí tàbí ṣùgbọ́n àwọn ọmọkùnrin máa ń fún òbí wọn ní wàhálà wọ́n máa ń fún òbí wọn ní wàhálà wàá ṣe wàhálà tó yò tààrà tiẹ̀ náà ni kò fi ṣàpèjúwe tó bá jọkùnrin tààrà tiẹ̀ náà ni kò fi ṣàpèjúwe tó bá jọbìnrin ó rí i pé nítorí fojú bàbá rẹ rí nítorí fojú ìyá rẹ rí wọn ó tiẹ̀ fẹ́ bọ́n láàrin kan bẹ́ẹ̀ náà ni àwọn ọmọbìnrin àwọn máa ń jẹ́ ẹni tó ṣe é pé wọn kì í fa pọn wọ́n máa ń jẹ́ ìtútù ojú fáwọn òbí wọn ìdùnnú fáwọn òbí nítorí ẹ̀dá tọ́lọ̀ ń àwọn òbí kò sí wọn bá fún ọ tí ya rajulun fihi jahiliya má ya tó pé ìṣe ayé dúdú ọmọ bẹ lára rẹ tọmọ akọkàn ló wù mí nínú ṣíṣe ayé ìdí inú tó fi jẹ́ pé tóbìnrin kan bá bímọ tí wọ́n bá sọ pé obìnrin bímọ àbí tí wọ́n bá sọ pé lágbájá bímọ ọkùnrin kan ìyàwó rẹ̀ bímọ ìbéèrè tí ọkọ wá sẹ́nu yín ó náà ni pé sọkùnrin ni àbóbìnrin sọkùnrin ni àbóbìnrin wọ̀lẹ́mọ̀dà tẹ̀yì sọ pé sóbìnrin ni àbọ́kùnrin sóbìnrin ni àbọ́kùnrin kìtì ẹ̀ lọ́fà tẹ̀ ní sọ pé ọlọ́run ó ṣe lọ́mọ alálùbáríkà ọlọ́run ó ṣe lágbàlagbà kò ní ìdíkọ ọmọbọkùnrin ní bóbìnrin so ọfẹ wọn gbowó lórí ẹ kò ní ìdíkọ ọmọbọkùnrin n'i àbóbìnrin kọlọńsá ti ṣe lọ́ọ́ mákìnní ọmọ alálùbáríkà Tọ ẹ àwọn obìnrin lọ́dẹ ọkọ àwọn náà tún máa ṣe competition láàrin ara wọn àjàjà tó máa ti rí pé àwọn ọkọ àwọn yẹn wọ́n rọra ní owó lọ́wọ́ máa ṣe competition eléyìí tó bá bí obìnrin ìbànújẹ́ wọn máa bá wọn wọ́n máa sapá ganga yóò máa ṣèṣe kò sí ròhun yóò máa ṣèṣe pé àwọn ọmọ tó ní ọ̀sẹ̀ kún lé yìí gbogbo àwọn ọmọ tiẹ̀ ní ọ̀lọ́ọ̀lì ọkọ ò ní lẹ́nìkan tí wọ́n máa mójútó lé tiẹ̀ bọ̀ so òun náà tí o bá sọ̀rọ̀ ó lè ṣìṣe eléyìí tí ń bí obìnrin tí o bá sọ̀rọ̀ ó lè ṣìṣe tó bá tún á lọ lóyún mi tó bá ṣàdúrà títí títí títí tí yóò tún lọ lé aláwo díẹ̀ sí pípé tọ̀ tóró wọn ọmọ ibi tá a dùn àwọn ti gbà ọmọ tá a wá lọ tọrọ pé kó di ọkùnrin lọ́dọ̀ babaláwo sẹ́yìn máa ń pé kò lè dọkùnrin náà first and foremost nítorí bá sọ pé ọ̀jẹ̀ náà ni ọ̀jẹ̀ ó tún wá sí khasara wá sí khasara wá sófò dànù torí délé ọ̀dọ́ wá wá ká gbà fọlọ́ nítorí bá fún kálukú kọlọ̀ wọn bó ṣe ní ọmọ alálùbáríkà. tọ́ anabi sallallahu alayhi wa sallam ó ti fi yé wa nínú sunna báwo ni kí ló dé tó ọmọ máa ń jọ bàbá rẹ̀ kí ló dé tó ọmọ máa ń jọ̀yà rẹ̀ kí ló máa ń fà á tó ọmọ fi máa ń jọkùnrin kí ló máa ń fà tó ọmọ fi máa ń jóbìnrin. anabi sallallahu alayhi wa sallam ó ní ní ìgbà tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá jọ ń ṣe tó bá jẹ́ pé omi ọkùnrin ni ló borí omi tóbìnrin ọmọ ọjọ́ bàbá wọn kò bá jọkùnrin kò bá jọbìnrin tó bá sì jẹ́ pé omi obìnrin ni ló borí tọkùnrin ọmọ jọyà kò bá àjọkùnrin kò bá àjọbìnrin ó sì tún sọ ó tẹ̀síwájú ó ní tó bá yẹ pé ńgbà tọkùnrin àti obìnrin tí wọ́n jọ lájọṣepọ̀ omi ọkùnrin òun ló lékè tobìnrin tọkùnrin wà lókè tóbìnrin wà nísàlẹ̀ tọkùnrin wà lókè tóbìnrin wà nísàlẹ̀ ọmọ ọjọkùnrin tó bá yẹ pé tóbìnrin ló lókè títí ọkùnrin wà nísàlẹ̀ ọmọ òjòbìnrin kò tó aṣágbára rẹ̀ fẹ́nìkan láti gbé kan sókè gbé kan sálẹ̀ èyí tọ́lọ́ wọn bá bá sọ pé ọ̀sẹ̀ náà ni ọ̀sẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé tiẹ̀ ní kó máa bẹ́ lọ pé kọ́lọ́ wọn bó fún ọ ní ọmọ alálùbáríkà nínú tẹ́sí wọn ṣáájú kí ẹ̀sìn Islam kó tó dé òun náà ni kí wọ́n máa fẹ́ ìyàwó bàbá wọn tí bàbá wọn bá kú ìyàwó tí bàbá wọn bá fi sílẹ̀ wọ́n fẹ́ẹ́ wọ́n fẹ́ wọn ò ní bùkátà wọn ò ní bílà torí pé ah, ìyàwó bàbá mi bó ní ṣe wá fẹ́ wọ́n sọ pé gbogbo obìnrin tó bá ti wọlé àwọn kò ní jáde ń bẹ̀mọ̀ láéláé ó bá jẹ́ ìyàwó bàbá wọn tí ó bá sá ti jẹ́ ìyá wọn wọ́n máa ń fẹ́ bákan náà wọ́n á máa fẹ́ gbọ́n wọ́n tún fẹ́ àbúrò pẹ̀lú ẹ̀ wọ́n á máa fẹ́ gbọ́n wọ́n tún fẹ́ àbúrò pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe láyé ojú dúdú nítorí pé obìnrin lọ́dọ̀ tí wọn kọjá mọ̀ nǹkan kankan lọ títí ìdí inú tí wọ́n fi kórìíra kan bí obìnrin nítorí pé tó bí obìnrin àwọn máa ń wò pé ẹrù lásán wàhálà ni ẹrù lásán wàhálà ni lóbìnrin jẹ àwọn wọn máa dìka yóò máa fáwọn wàhálà ṣe kò sì wúlò fáwọn bíi ti wùlé òkèrè mà nítorí pé tógun bá dé kò ní lè kópa ńbẹ tógun bá sì dé irú wọn ni wọn máa kó lẹ́rúgun tí wọn padà dín nǹkan àbànújẹ́ fáwọn òbí wọn ìdí inú tí wọn fi fẹ́ bí obìnrin torí pé bí ìsẹ̀mí tí wọn ti ṣe rí ìsẹ̀mí kájagun ni. walhamdulillah ní ìgbà tí islam dé islam yí àgbọ́yé padà kí wọ́n sàn án lárúbáwá nìkan àwọn ni wọ́n máa ń wo àwọn obìnrin ní ìwà àbùkù gbogbo àwọn ẹ̀yà pátá ṣáájú kí islam ó tó dé àti títí di sìn àwọn ẹni tí ò jẹ́ mùsùlùmí ojú tó ń fi wo obìnrin kìí ṣe ojú alápọ̀nlé kìí ṣe ojú tó dáa ojú ẹni àbùkù ni kódà nínú apá kan nínú civilization àwọn Rome kò pẹ́ kó jìnnà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ka obìnrin kún èèyàn àwọn Rome tọ́jú òyìnbó kọ̀pẹ́ kó jìnnà wọ́n ẹ̀sẹ̀ ka àwọn obìnrin kún èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa wò pé báàlì jànú kan bóyá kínní kankan tí ò dáa ohun bí kínní kankan òtútù àfi wo obìnrin mi. torí ẹ̀ tí bá tún wo civilization àwọn òyìnbó náà títí di bá ń ṣe ń sọ̀rọ̀ yìí báyìí ní Amẹ́ríkà wọn ò tíì fún obìnrin ní ẹ̀tọ́ tó dọ́gba pẹ̀lú tọkùnrin dòní bí wọ́n ti ṣe ń pariwo tọ́ ẹ̀kọ́ àwọn ni wọ́n máa lọ́gùn rẹ̀ fún gbogbo olúlé ayé wípé àfikẹ́ fáwọn obìnrin lẹ́tọ̀ọ́ wọn ó yẹ kẹ́ fún wọn ní equality láàrin ọkùnrin àti obìnrin títí di bá ń ṣe ń sọ̀rọ̀ yìí báyìí obìnrin ò tí ì gba equal right pẹ̀lú ọkùnrin ní Amẹ́ríkà dòní bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn European countries tẹ́ẹ̀ máa jọ ń ṣiṣẹ́ lọ́fíìsì kan náà lọ́kùnrin àti obìnrin láwọn Euro European countries àti Amẹ́ríkà yẹn obìnrin gan lè máa ṣe wàhálà jọkùnrin lọ ó lè jẹ́ pé òun tún ní additional hours tí ó tún ṣiṣẹ́ but at the end of the day owó oṣù tí ó gbà kò ní tó tọkùnrin owó oṣù tí wọ́n gbà kò ní tó tọkùnrin àwọn náà sì ni ẹni tí ń pariwo pé ẹ fáwọn obìnrin lẹ́tọ̀ọ́ wọn ẹ jẹ́ kí wọ́n dọ́gba wọ́n máa gbé gbogbo rubbish nonsense wọ́n máa gbé wá bá wa nígbà tó ṣe pé àwọn gan alára ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ń gbé wá bá wa ń kọ́ àwọn gan ò ló lórí ara wọn. ìgbà tí islam dé islam fi yé wa wípé obìnrin èèyàn ló náà gẹ́gẹ́ bí ọkùnrin ọlọ́wọ́n bá ń sọ fún wa nínú suratul hujurat ó ní إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم أيين مثل ما سدعين لا تراكم لكم بنكان إسلام في عاقل إن يلو بني gẹ́gẹ́ bí ọkùnrin náà ti ṣe jẹ́ èèyàn. obìnrin òun náà lè jẹ́ni tó jẹ́ni àpọ́nlé jù lọ́dọ̀ ọlọ́ tó bá jẹ́ kó ní bá ń payọ̀ ọlọ́run ọba jù. gẹ́gẹ́ bọ́kùnrin náà ti ṣe lè jẹ́ni àpọ́nlé jù lọ́dọ̀ ọlọ́run tó bá ti kó ní máa ń pààyàn ọlọ́run ọba jù. níbi gbogbo rubbish nonsense eléyìí tí àwọn lárúbáwá ń ṣe ṣáájú kí islam ò tó dé àyípadà bẹ̀rẹ̀ sí ní débà àyípadà nípa pé àti àwọn obìnrin yìí náà gẹ́gẹ́ bí wa làwọn náà rí látara akọ àti abo lọ́lọ́run ti ṣẹ̀dá wa àáfin kankan dáa ju àwọn obìnrin lọ èyí tó lè mú wa dáa ju ẹlòmíì lọ òun náà nípa ẹ̀ ọlọ́run ajẹ́ ìpè ń tọ́ yẹ ká máa dùn òun náà ní bá ti ṣe jẹ́ni tí wọ́n máa lọ. ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó tún fi hàn wá àwọn obìnrin náà lẹ́sìn wọ́n ní ẹ̀sìn àwọn náà gbọ́dọ̀ sin lọ àwọn náà tó bá sin lọ wọ́n lórí sísìn tí wọ́n ń sin ọ lọ. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pọ́kùnrin náà lẹ́sìn òun náà gbọ́dọ̀ sin lọ tó bá sì sin lọ lórí sísìn tí ń sin lọ. ọlọ́wọ́n ọba وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ọlọ́run ọba sọ eléyìí nínú sórọ̀tù náhàl ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣe dáadáa kò bá àjọkùnrin kò bá àjọbìnrin pẹ̀lú májẹ̀mú kọjá múmìnì ẹni tó bá ṣe dáadáa lọ́kùnrin àbóbìnrin tó ní tìǹsì jólùgbàgbọ́ òdodo ọlọ́run ní mo búra o falanuhyiyannahu hayatan tayyiba dájúdájú a ó mú sẹ̀mí ní ìsẹ̀mí èyí tó dára walanajziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun ọlọ́ọ̀ni mo tún búra á san wọn lẹ́san eléyìí tó rẹwà tuntun wọn ṣe níṣẹ́ lọ ó túmọ̀ sí pé tọkùnrin bá ṣe dáadáa tó sì jẹ́ mùsùlùmí mùmínì yóò gbẹ̀san rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni mùsùlùmábìnrin tó náà bá ṣe dáadáa tó jẹ́ mùsùlùmá múmìnà òun náà gbẹ̀sán tiẹ̀ náà bẹ́ẹ̀ torí rẹ̀ kó jẹ́ eléyìí tí a máa ń sọ pé obìnrin ọ̀lẹ́sìn kò sí lẹ́sìn ṣèbọ́kùnrin ọwọ́ àlìjánà obìnrin náà ọwọ́ àlìjánà wànúdú àǹtẹ̀lùkọ́mù àlìjánàtú òrèsìtòmùhà bìmà kùntùm tàmẹ́lú wọ́n pè wọ́n pé àlìjánà nù àti jogún rẹ̀ fún yín nítorí níta gbélé ayé ṣe ṣé tó bá jẹ́ pé obìnrin ọ̀bá lẹ́sìn ọkùnrin náà lẹ́sìn ẹ̀ kàn rò pé èèyàn wà àlìjánà báyìí nígbà tó ti pa gbala bàbá wa ni rárá wàá ṣiṣẹ́ rẹ̀ ni ló fi lẹ́tọ̀ọ́ sí torí obìnrin lẹ́sìn gẹ́gẹ́ bí ọkùnrin náà ti ṣe lẹ́sìn dandan ni kóníkálukú wa kó sin lọ́wọ́n bá wa. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé sábà ṣe dáadáa wọ́n gbẹ̀san dáadáa bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ni tó bá ṣe àìdá yóò jí àìdá yẹn ẹni tó bá ṣe dáadáa yóò gbẹ̀san dáadáa ẹnikẹ́ni nínú ọkùnrin àtòbìnrin náà tó náà bá ṣe àìdá yóò tún jíyà rẹ̀ ọlọ́wọ́n bá ní liyu'adhdhiba al-munafiqina wal-munafiqat والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما ọlọ́run ọba yóò fi àjẹ àwọn mùnáfìkì lọ́kùnrin àti àwọn mùnáfìkì lóbìnrin àwọn ọ̀sẹ̀bọ lọ́kùnrin àtàwọn ọ̀sẹ̀bọ lóbìnrin yóò wá foríjì àwọn múmìnì lọ́kùnrin àtàwọn múmìnì lóbìnrin torí rẹ̀ an-nisā'u shaqā'iqur-rijāl àwọn obìnrin tẹ́rí yẹn ọmọ ìyá àwọn ọkùnrin ni wọn ọmọ ìyá àwọn ọkùnrin ni wọn ìdájọ́ tó bá ṣẹ́ lórí ọkùnrin yóò ṣẹ́ lórí obìnrin náà ẹ wo bí islam ti ṣe ń gbé bọ̀ oníkálukú ti bẹ̀rẹ̀ sí ní dára rẹ̀ mà fún àwọn obìnrin yìí báyìí wọn ò ṣe fojú di o àsáwọn náà ọlọ́run ọba ṣe ẹ̀sìn lọ́ràn yẹn lórí wọn torí káwọn náà lè bá gbẹ̀san torí kẹ́ni tó jí àánú wọn náà lè bá jìyà eléyìí túmọ̀ sí wípé wọ́n dọ́gba níbi dáadáa wọ́n sì dọ́gba níbi àìdá ọlọ́run ọba wa ó tún fi yé wa ikpe gbogbo tẹ́ǹsì láyé ojú dúdú tẹ́ ẹ sọ obìnrin di pọ́ǹtọ́ tí wọ́n já mọ̀ kankan tẹ́ ẹ kó obìnrin tọkọ rẹ̀ bá kú abọ́kọ rẹ̀ ò tí kú ẹ máa fi tipátipá ẹ máa fi fi àwọn obìnrin wọ́n máa fi tipátipá fi obìnrin tẹ́nìkan bá kú ní ìsìn nínú fámìlì nígbà tó kú ẹnìkan kan wá sí ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ni yóò wá mú aṣọ kan báyìí bí èkìtà tó bá ti mú tó bá ti sọ́ọ̀lù obìnrin tó bá ti lè kàn obìnrin lára báyìí obìnrin ọlọ́mánu ìyẹn ni pé ó ti dìyàwó òun tú láti kò síbi tó lè yẹ sí kò bá jẹ́yàwó bàbá rẹ̀ kò bá jẹ́yàwó ẹ̀gbọ́n rẹ̀ kò bá jẹ́yàwó àbúrò rẹ̀ kò bá àti ẹ̀jẹ̀yàwó ọmọ rẹ̀ tó bá ti mú èkìtà kan tó bá ti sọ́ọ̀lù obìnrin tí ọkọ rẹ̀ kú yẹn obìnrin yẹn ò níbi rè mà ọlọmọ bẹ́ẹ̀ lẹ́dàá wa ni rárá asẹ́lẹ̀ wọ̀ láti sin lọ yá ayyuhal ladhina amanu la yahillu lakum an tarithu an-nisaa ha yá ayyuhal ladhina amanu la yahillu lakum. àǹtẹ̀rìkù nìta akẹ́rọ̀ha ẹ̀yin olùgbàgbọ́ òdodo kọ́ tọ́ sí yín kọ́ tọ́ sí yín rárá kẹ́ máa fi tipátipá jogún àwọn obìnrin kọ́ tọ́ sí yín rárá kẹ́ máa fi jogún àwọn obìnrin àti ìgbà tó lọ́wọ́ bá ti ṣe léyìí léèwọ̀ ìṣesí ìmọ̀ sẹ́kù láàrin àwọn Yorùbá àwọn Yorùbá wọ́n máa ń sọ obìnrin ló tí ọkọ bá kú wọ́n á sọ ọkọ rẹ̀ sì kìí ṣe pé gbogbo obìnrin tọkọ rẹ̀ bá kú náà ni wọ́n máa sún lóko fẹ́ lómi obìnrin tí wọ́n sún lóko fún ẹlòmí yóò jẹ́ pọkọ rẹ̀ tó kú yẹn ó fowó sílẹ̀ dáadáa nítorí pé tí ò bá fowó sílẹ̀ kí ni bẹ́nẹ́fìtì kóbìnrin yẹn ṣẹ́kù nù fámìlì wọn tó bá wọn fowó sílẹ̀ dáadáa wọ́n wà ní túláàsì láàlá gbàgádà àwọn sùn lóko fábùrù ọkọ rẹ̀ so that kò ní béèrè ẹ̀tọ́ rẹ̀ nínú ogún ọkọ rẹ̀ tọkọ fílẹ̀ kò sì ní láǹfààní àti béèrè ẹ̀tọ́ àwọn ọmọ rẹ̀ nínú ogún bàbá wọn tó fi sílẹ̀ nígbà tí wọ́n bá ti ṣú lópó fábùrò ọkọ rẹ̀ àbúrò ọkọ wọn mọ̀ á kọ̀ǹtúrò gbogbo dúkìá ọkọ nígbà tí ìyàwó bá wá rèézì aláàmú pé á ẹ pín ogún ọkọ òun lánàá ni wọ́n sọ pé kí làwọn tó fẹ́ pín ṣebí wọ́n ṣe ń tọ́jú yín làwọn náà ń tọ́jú yín yìí báyìí àwọn ń tọ́jú wọ ìyá àwọn tún ń tọ́jú ọmọ kí ni máa tẹ̀yìn obìnrin láàmú náà rí torí pé wọ́n fẹ́ jẹ obìnrin yẹn mógún ni nígbà tí wọ́n bá ti wá rí i pé àwọn ti tẹ̀ lórí ba àwọn ti sọ́ di dìndìnrìn àwọn ti sọ́dọ̀ bọ ìgbà náà wọ́n tún lè kọ́ ọmọ wọn tí wọ́n túpò rẹ̀ náà sí tí wọ́n túpò rẹ̀ fún wọ́n tún lè kọ́ sí wípé bí ọba wọ̀ fún ọkọ ọlẹ̀ tọ́ni tí wọ́n á sọ pé ọkọ rẹ̀ lónìí kọ́ ọlẹ̀ iṣu pé ọkọ rẹ̀ lánàá fogún sílẹ̀ ó ti di nǹkan tí wọ́n ti parẹ́. tọ́ba wa ní ogún ọkùnrin lánàá kọ́ àbẹ́ẹ̀tì ẹ̀ gbọ́rọ̀ wèrè ẹ̀ gbọ́rọ̀ wèrè tóbi ní sọ lẹ́nu ni èwo lọ́rọ́ wèrè ẹ pín ogún yìí báyìí wọ́n sọ pé tọ́ba yẹ kó bá mú nǹkan kan wá sílẹ̀ àwọn tí ò sì kó kọ́ wa kù tó Yorùbá ń ṣerú ẹ̀dùn ni o nínú àṣà Yorùbá tí ẹ̀gbọ́n bá kú wọ́n máa ń súpò ìyàwó rẹ̀ fábúrò rẹ̀ ṣùgbọ́n tọ́ba yẹ kó àbúrò ló kú wọ́n ní ẹ̀gbọ́n kò ní súpò ìyàwó rẹ̀ nítorí pé a kì í fẹ́ ìyàwó ọmọ ẹni wọ́n kẹ ẹ̀gbọ́n kún bàbá wọ́n á láwọn ìfẹ́ ìyàwó ọmọ wọn àbí òye wa àmọ́ tó bá yẹ pẹ́gbọ́n ló kú wọ́n sùpò ìyàwó rẹ̀ fábùrò rẹ̀ àbúrò fi túláàsì fẹ́yìn bẹ́ẹ̀ ẹni tó kú tó fẹ́ ẹni tó kú nígbà tó fẹ́ tẹ́bó rí òwú ni tẹ́ ẹ bá sì rẹ́ nìkan tó bá wù yín tẹ́ bá fẹ́ ó yàtọ̀ sẹ́ni tí wọ́n ti bọ̀ yín lọ́rùn ní túláàsì àbí wọ́n ti ẹ̀yìn náà bọ̀ lọ́rùn ní túláàsì torí de ẹlẹ́yìí báyìí ọwọ́ á ní kí ni dájọ́ kẹ́ máa sọ obìnrin ló polo ti gbọ́ ẹ̀ kọ́tọ́ kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́ tọkọ obìnrin kan bá kú tó bá wù láti fẹ́ ní bọ́dì nínú fámìlì yẹn náà ó lè fẹ́ kò bá àjẹgbọn ẹni tí ọjọ́ kọ rẹ̀ tẹ́lẹ̀ kò bá àjábúrò rẹ̀ bàbá rẹ̀ sáà ní ọ̀gbọ́dọ̀ fẹ́ ọ̀gbọ́dọ̀ fẹ́ bàbá ọkọ ti tẹ́lẹ̀ yẹn torí pálọ̀ ni wa halailu abnaikum alladhina min aslabikum ẹ ò gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó àwọn ọmọ yín tó ṣe é láti bàràbàrà àdìyín làwọn ọmọ náà ti jáde ọmọ yín ọba àbẹ́láyé ọmọ yín ọba àtìkú sòṣùgbọ́n bá wù láti fẹ́ ẹ̀gbọ́n ẹni tí ó fẹ́ tẹ́lẹ̀ ó lè fẹ́ tó bá sì wù láti fẹ́ àbúrò rẹ̀ ó lè fẹ́ tó bá sì wù láti jáde kó mẹ́kọ́ lọ lọ́kọ́ ń bomi àbúrò má dé pé ti síìzì rẹ̀ ilé yín ti bákan náà nígbà tẹ́sí islam wa nígbà tó dé ó fi hàn wípé ń láyé ojú dúdú o láyé ojú dúdú obìnrin ò o obìnrin ò lè dówó wọ́n á máa ní òun náà mọ́wó wọ́n á máa ní obìnrin mọ́wó ni ṣùgbọ́n nígbà tí islam ti dé ó fi hàn pé lè lówó tiẹ̀ ọkùnrin náà lè lówó tiẹ̀. للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن ọlọ́run ní àwọn ọkùnrin wọ́n á nípìn nínú tí wọ́n ṣiṣẹ́ tùjọ àwọn obìnrin àwọn náà nípìn nínú tí wọ́n ṣiṣẹ́ tùjọ tó o bá ṣiṣẹ́ tó ṣe wàhálà tó tuwó jọ wọ́n ló ní nǹkan rẹ̀ ọba àjọkùnrin ọba àjọbìnrin ẹ dákun bò láti fẹ́ rírò ẹ̀tọ́ yìí tí ì bá ṣe nínú Islam kò síbi tá a ti fẹ́ rí ìwọ ló ṣiṣẹ́ ló ṣe wàhálà ìwọ ló lówó rẹ bẹ́ẹ̀ ní Islam wí kò bá jẹ́ pé ìwọ tó ṣiṣẹ́ tó ṣe wàhálà yẹn ọkùnrin ni ọ́ kò bá jẹ́ pé ìwọ tó ṣiṣẹ́ tó ṣe wàhálà yẹn obìnrin ni ọ́ torí obìnrin lè dówó rẹ ni ọkùnrin náà lè dówó rẹ ni. tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bàbá bá kú tó bá fọmọ lẹ̀ ọmọkùnrin àti ọmọbìnrin ọmọkùnrin nìkan ló máa ń jogún ọmọkùnrin nìkan ló máa ń jogún wọn kì í fóbìnrin ní kankan nínú ogún tí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ abọ́mọ ìyá rẹ̀ abọ́mọ rẹ̀ bá fi sílẹ̀ nítorí póbìnrin lòun ẹ̀ríkìtà alákọ̀ọ́kọ́ yẹn ipò obìnrin láǹfààní àti lówó tiẹ̀ gẹ́bọ́kùnrin náà ti láǹfààní àti lówó tiẹ̀ ẹ̀ríkìtà títí dòní lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin nísìn wọn àbílíìbù kọ́ yẹ kí ìyàwó tàwọn dówó ní. ẹ̀ríkìtà títí ayé jàhìlíyà ń sìn bẹ pẹ̀lú àwọn èèyàn dì sìn tó bá tèsì kófìrí owó lọ́dọ̀ ìyàwó rẹ̀ yọ bara jẹ́ ni ní ọmọ bínú ní ọmọ tutọ́ òun gẹ́gẹ́ bí ìkà ó lè yọọ ma wá wọ ọ̀nà tí ó fi gba owó yẹn kúrò lọ́dọ̀ ìyàwó yẹn gbogbo owó tó bá sì gbà kúrò lọ́dọ̀ rẹ̀ kò ní dá padà mọ́ tí ìyàwó bá béèrè owó òun yọ sọ pé òun lè dànù àbí ẹni tó gbọ́ pé ìyàwó òun ra lẹ̀ ńkọ́ tó ti torí rẹ̀ tọkọ ìyàwó ó ló ń kọ́ kíkọ́ mẹ́ta àbí èyí tó tiẹ̀ padà gbọ́ pé ìyàwó ti kọ́lé yóò lọ kọ́lé mò ńlá owó tiẹ̀ ló dín ni tó fi kọ́ tó fi kọ́ ọmọ ọ̀la àbírú yorùbá wo ni ọkọ́lé mọ́ ọ̀la kò kúkú jíwò rẹ kò má bọ́ mójútó ṣọ́ọ̀pù sábà pé ṣọ́ọ̀pù ti mójútó ń kọ́ abájọ tó wòye pé wọn náà ló sì tinú fẹ́ dọ̀ sílẹ̀ tó ní kọ́ máa lọ rà kọ́ máa tà obìnrin yìí wá di pọ́kọ́lé fìtínà wa bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn yọ́ọ́ ní kíyàwó máa gbà yọ̀ǹda lọ́dọ̀ òun kó tó náwó rẹ̀ owó tiẹ̀ àbówó tiẹ̀ pé àwọn gbọ́ pápá kan náà fòkànhá ò sọ bẹ́ẹ̀ wọ́n tó sọ bẹ́ẹ̀ ní ìsìn fòkànhá ò tọ́ sàlàyé fẹ́ ṣe sàlùwà látọ̀ ọ̀ máa ń ṣe tó sì béèrè bò ni wọ́n ṣe ṣe èyí tó wá jẹ mọ́ bó ṣe jẹ owó ìyàwó fòkànhá ò sọ̀rọ̀ ní ìsìn eléyìí túmọ̀ sí pé ìyẹn jẹ́ ó sì wàdí sí i fọ́pọ̀lọpọ̀ ọkùnrin lórí àwọn ìyàwó wọn kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí wọ́n á tọrọ ọmọ wọn kó àwọn fẹ́ fẹ́ tí bàbá tó ṣe pé wọ́n sorí kọ́ wọ́n dákẹ́ wọ́n ń ronú wàláhì bàbá máa ti ń rò nítorí pé ọ̀pọ̀lọpọ̀ máa ti ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ obìnrin tó bá délé ọkọ àbí bò ní wọn náà ń ṣe síyàwó rẹ ẹ̀yin Mr. Man. sílẹ̀ yìí náà mọ̀ pé wàá yín ọ̀dà ibi kà ní bó lẹ́ ń ṣe sáwọn ìyàwó yín ìkà mọ́tò lẹ́yìn tẹ́ ti dá méjì àwọn ọmọ ọlọ́mọ tán tẹ́ ti sọ wọ́n di aláàbọ̀ ara síbọ̀pọ̀lọpọ̀ nu yín ò ní ẹsitéètì láti tún lé wọn ránṣẹ́ sáwọn òbí wọn ìdí tó fi jẹ́ pé ẹni tí sẹ̀sẹ̀ ń lọ ilé ọkọ bàbá rẹ̀ ọmọ ronú náà pépè òní yìí náà já sí ṣé bá a rí a rí bá ń ṣe ń sa àwọn obìnrin ní ìsìn nígbà tóbìnrin kọ́lé wọ́n á bẹ ọkọ títí títí títí kọ́kọ́ dákun mọ́ le nítorí kóbìnrin kọ́lé ọwọ́ á ọ̀dà wọn nílé ṣùgbọ́n condition bẹ what is that condition lọ́ba ní condition yẹn ni pé yọ ọkọ sára léyìn wípé ilé ilé àwọn ó kọ́lé àwọn ká pé ilé ilé ilé ọlọ́ọ̀lẹ̀ ìnílé ìyàwó ilé ẹlẹ́kọ̀ọ́ ọkọ ọkọ wa ni yóò kọ́ ara léwu pé ilé ẹlẹ́kọ̀ọ́ tútù nàmbà tù yàtọ̀ sí ilé fámìlì wọn ti ń bẹ ń gbòòrò. yọ̀wọ́ ànìkọ́ kọ́ sára alẹ́ tó ìyàwó lọ́kọ́ fa ilé ọlọ́ọ̀lẹ̀ nílé tiwọn dípò tí ọkọ̀ síbẹ̀ pé ilé ọlọ́ọ̀lẹ̀ nọ́mbà tù yọ̀wọ́ ànìkọ́ kọ́ sára alẹ́ rẹ̀ ó kọ́ lé tàwọn pélé ẹlẹ́kọ̀ọ́ tútù nọ́mbà tù àìmọyerú ẹ̀ lọ́wọ́ àánú ládùúpẹ́pẹ́ ìṣẹ́fẹ́ ńlẹ̀ yìí wọ́n wá di pé tírù yá ń bá lọ kú tó bá ṣáájú ìyàwó kú Family ọwọ́ àbí wọn ni wá wọn wà pé ilé ọmọ wa la fẹ́ kẹ́ kúkú ń bẹ̀ afẹ́ ṣe lé bá ti fẹ́ ṣe ilé ọmọ yín báwo èmi mọ nílé pé ẹ ti ẹ gbọ́rọ̀ kí ló ẹ kọ sáré ilé ẹlẹ́kọ̀ọ́ tútù ebi ilé ọlọ́ọ̀lẹ́ lè ti wọ́n wàá fi tipátipá gba dúkìá obìnrin wọ́n sì mọ̀ pé àwọn náà làwọn sọ bẹ́ẹ̀ o pé kọ́kọ́ ọmọ bàá bínú tó bá tún lọ ṣẹlẹ̀ wípé ìyàwó yẹn lọ́kọ́kọ́ kú àtẹ́lẹ̀ náà kọ́ ilé ti di tọkọ nù tó gbogbo orí eléyìí ló ń ṣẹlẹ̀ kì wù wọn kíkọ́ àwọn obìnrin ó dánwò tí wọ́n ní kì wù wọn rárá bákan náà ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wọn ó fi hàn wá wípé ogún jíjẹ ń bẹ fọkùnrin ń bẹ fóbìnrin obìnrin ó jogún ọkùnrin ó jogún kò tọ́ ẹ yan obìnrin jẹ́ nítorí kọ́ bàjẹ́ obìnrin eléyìí ò sí nínú òfin mi gbogbo òfin tí wọ́n ń kọ láyé yìí kò sírù rẹ̀ kò sírù tó wà nù Islam torí pé ìyẹn jẹ́ iná ni wọ́n ń yan obìnrin jẹ títí dòní Islam nìkan ló fún lẹ́tọ̀ọ́ rẹ̀ tí wọ́n náà wàá yọpọ onútọ ya dìndìnrìn tó ń tanra rẹ̀ jẹ pẹ̀lú àwọn dìndìnrìn òyìnbó tó ń tanra wọn jẹ òyìnbó tí ọgbọ́n jò lóyìnbó gbọ́n òyìnbó tí ọgbọ́n tó gọ̀ tó gọ̀ jùgbà ti má lọ wọn náà máa sọ pé àwọn obìnrin o i need equal right equal right báwo àbẹ́ ìgbókòónù ni ọlọ́run ọba ẹlẹ́dàá sọ pé wàlẹ́ ìṣe zẹ́kẹ̀rù kẹlẹ́ ọ̀nsà ọlọ́run sọ pé ọkùnrin ọ̀dà bíi obìnrin wọ́n wá sọ pé túláàsì ọkùnrin ọ̀dà bíi obìnrin ọ̀dà kò burú obìnrin ẹgbẹ́ rẹ ni kò fẹ́ kẹ́ ẹ máa bí màsúkárì obìnrin ẹgbẹ́ rẹ ni kò fẹ́ àwa ti gbà wípé obìnrin ọ̀dà bíi ọkùnrin ọkùnrin ò sì dà bíi obìnrin ṣùgbọ́n ẹ̀yin obìnrin tẹ̀ ń yarí nìsín tẹ̀ sọ wípé obìnrin dàbí ọkùnrin kò sí wàhálà ẹ sì tún tẹ́ra yín jẹ ẹni wọ́n ti máa ń kan dó a woman can do better kò sí kò sí wàhálà kò sí wàhálà kí mo pé lọ́la kọ́fẹ́ wúrọ̀ ọ̀la mo pé lọ́la madam kọ́fẹ́ wúrọ̀ ọ̀la madam ẹ dákun ẹ wá bímọ ẹ àti bímọ láyé tá di ẹ̀yin èhùwò. E rubbish ẹ wá sọ pé obìnrin ntọkùnrin bá lè ṣe obìnrin tún lè ṣe dáa bẹ́ẹ̀ lọ yín àwọn àwọn dèdèrè ń sọ̀rọ̀ ẹnu tiyín wá ní gbèfèrè rẹ̀ jáde gbogbo atẹ́gùn tí òyìnbó ń fẹ́ sí fèrè ń ẹnu tiyín ní jáde nàìjà torí de báyìí ọkùnrin ọ̀dà bí obìnrin o ọkùnrin ọ̀dà bí obìnrin wọ́n yàtọ̀ wọ́n yàtọ̀ wọ́n náà tara tí ń da kọ́bọ̀dù rẹ̀ fọwọ́dù ṣe kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ obìnrin ti sájáde. ìtàlọ́kọ́ba kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ máa ti ń dúnnú kọ́bọ́ọ̀dù ni ti ń dúnnú kọ́bọ́ọ̀dù o ọwọ́ tọkùnrin kan fi dá ọkàn obìnrin ọkọ̀ọ̀kọ̀ balẹ̀ ti ń dúnnú kọ́bọ́ọ̀dù o kọ́bọ́ọ̀dù ìwọ́n ń bẹ̀. pé ẹ̀yìn ìmọ̀ bóyá tiwájú. dákúnlọ́ gbàtọkùnrin máa ń lọ bí ọkùnrin ti ń lọ bí ọkùnrin láì mú nǹkan kan lọ́gàn ti ń lọ pé kí ni nǹkan náà kí ni à ẹ dákun ẹ ẹ bàbá alágbádé ẹ rọra o yóò tún fẹ́ kó tóbìnrin ràn ẹ rọra o torí àmọ́ tó lè máa dún kí ló lè máa dún bó ti. dákun á fi jókòó mẹ́rin ọkàn sí kọ́bọ́ọ̀dù ni bó ṣe sí kọ́bọ́ọ̀dù tàbí sí kọ́bọ́ọ̀dù lọ́ba ara yan àyàn. <laughs> bọ́ọ̀bì kan wá pa ẹ dákun ẹ̀yin ni ẹ bá ń pa so ọwọ́ á sì sọ pé obìnrin dọ́gba pẹ̀lú ọkùnrin ń bò ń bẹ̀ ń bò ń bẹ̀ tẹ́bẹ́ yìí náà á máa tẹ̀ ń bá wa mọ́tò lọ tẹ́bá ti rí onímọ́tò tọ́wọ́ àwájú yín ti ń gbọ̀n tí ọ̀ma ti ń ṣe kẹ́ ẹ tó rí gán obìnrin lè léyìn torí gbogbo ó ti dàrú ma lọ tẹ́bá sì tún fẹ́ dàrú ma lọ sí ẹ sá ti máa tẹ̀ ọ́n pínpín pínpín pẹ̀tọ́ ọkàn lè pa mọ́tò pé ó fi tọ́ba wù yẹn ṣe ó túmọ̀ sí pé wọ́n dọ́gba wọn ò dọ́gba àbòsí ni pé ntọ́kùnrin bá lè ṣe obìnrin lè ṣe jù bẹ́ẹ̀ lọ torí di eléyìí báyìí Islam ẹ wọ àwọn òyìnbó yẹn alábòsí gidi ni wọ́n wà láàyè obìnrin wọn yẹn fún ní nǹkan nínú ogún títí dọ̀la nínú civilization òyìnbó àwọn tó ń sọ pé Islam ò fóbìnrin ní equal right kí lẹ́yìn fún ẹ fún ní nǹkan kan kí ni wọ́n fóbìnrin wọ́n sọ pé tóbìnrin tọkọ rẹ̀ bá kú tó sì jẹ́ pé ó lòóka òun ni ó kó gbogbo dúkìá ọkọ rẹ̀ lọ ẹ wo ikọ right tí wọ́n ń tọrọ fún wa o ókè àwọn ọmọ rẹ̀ báwọn ọmọ àjàgbọn àwọn àyà rẹ̀ báwọn ọmọ àjìyà àwọn bàbá rẹ̀ kó wọn máa mà àfi ń wúyàwó yìí láti bùn wọn ẹ dákun bò wá lélẹ́yìn tí wá bolo ti bá làákà yìí bolo ti bá làákà yìí bákan náà nígbà míì wọn ò ní ogún yóò dá lórí bọ́kùnrin bá ṣe kọ àkọọ́lẹ̀ pé kí wọ́n ṣe lórí ẹ̀ ni ó lè sọ pé kí wọ́n fún ọ ní mọ́tò òun kí wọ́n fẹ́ lómi ní bisikíìtì dọ́sìn kan bẹ́ẹ̀ ni kọ́dà lómi ọ sọ pé even bisikíìtì ẹ̀yọ̀ kan ẹ̀ gbọ́dọ̀ fún lágbájá because ọ dánú bí mi ń jọba yìí ọmọ rẹ̀ nípa ha la ilaha illallah ọlọ́run pín ogún ó pín lọ́nà tó yẹ kó tayọ ẹni tó fowó lẹ̀ ó tó bẹ́ẹ̀ tọ́sọ̀ pé nìkan sẹ̀mí ẹnìkan ò ní gba kínní ọ̀wọ́n ó fún túláàsì náà ni bọ́ọ̀bá bókù bá máa jíjí kọ́ wa ọlọ́tún fún lẹ́tọ̀ rẹ̀ tọ́mọdé obìnrin tó pọ̀ kóbìnrin nìkan lẹ́ fi sílẹ̀ sáyé wọ́n wá pọ̀ ọlọ́ni ẹ fún wọn dá méjì nu mẹ́ta gbogbo dúkìá bàbá wọn àbí dá méjì nu mẹ́ta gbogbo dúkìá ìyá bákan náà ọlọ́run tó fún lẹ́tọ̀ rẹ̀ ńgbà tó wa àbúrò wa lóbìnrin ọlọ́run tẹ́ bá kú láyé yìí tẹ́ ẹ̀fẹ́ nìkan kan lẹ̀ àyà àfọmọ ẹ̀yà yín lóbìnrin ó nìkan lẹ fi sílẹ̀ sáyé ọlọ́run fún dajì dúkìá yín bákan náà ọmọbìnrin tó máa wá ọkùnrin bí islam tó fún lẹ́tọ̀ọ́ rẹ̀ pé tó bá ṣẹlẹ̀ wípé ọmọbìnrin tó máa wá ọkùnrin bí nìkan la fi sílẹ̀ sáyé yóò jogún wa islam ọ̀sàbò sísá àwọn obìnrin ó tún fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ń gbọ́ jẹ́yàwó ó ní kó fún lẹ́tọ̀ọ́ ìdá kan nínú mẹ́rin nígbà tọkọ tó ọba bímọ ọkọ yóò lọ́mọ ọlọ́ọ̀ni kó fún obìnrin nídàá kan nínú mẹ́rin ọkọ yìí láwọn ọmọ pẹtẹtẹ wọn pọ lọ rẹpẹtẹ bọ gbogbo wọn ọmọ zina ni wọn. ọlọ́tún ni ẹ̀fọ́bìnrin ní dakànù mẹ́rin torí pé ọmọ tẹ́lẹ̀ ìsílẹ̀ wọn èso ọmọ. tẹ́ ẹ bá wa lọ́mọ láyé ọlọ́run ní kí wọ́n fọ́bìnrin ní mẹ́jọ. ẹ dákun níbo la ti lè rírò ẹ̀tọ́ yìí kó sí wàláyà àfi nínú Islam. Islam fọ́bìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ pẹ́yìn náà jogun ẹ̀tọ́ rẹ̀ nígbà tọ́jọ́ ma ó jẹ́ ẹ̀tọ́ tó ṣe wípé wọ́n gba ẹyọkan nígbà tí ọmọ ìyá rẹ̀ kùnrin ó méjì wọ́n sì sọ wípé eléyìí gan ó ní absolute justice nítorí pé ọkùnrin ibi tó ń fẹ́ náwó sí pọ̀ ju ibi tí obìnrin fẹ́ náwó sí lọ a sì mọ̀ kóbìnrin ẹni tó ti dúró ń dúró pé àwọn máa náwó lé lórí wọ́n pọ̀ jọjọ ta ni náwó lé wọ ọkùnrin lórí ta ni náwó lẹ́yìn lórí sọmọ kó ní ìyègbà tó lé sunkún sí bàbá rẹ lọ́rùn ma ńgbọ́ báyà bàbá sọ fún ọ pé agbanta rẹ ìwọ ti tó máa bọ̀ èmi náà lówó àbùrọ̀mọ́ wa gbowó lọ́wọ́ mi jojúmọ́ bá a bá parú rẹ sí ò ní yé mumu títí tẹ̀ hurun gbà. àmọ́ ọmọbìnrin ẹ̀ ní sọ́ọ̀lẹ̀ ẹ̀ máa tọ́jú rẹ̀ náà ni ẹ̀ máa tọ́jú rẹ̀ náà títí tẹ̀ délé ọkọ. unlike ọmọkùnrin torí ẹ̀ kò tọ́ sí ọ kó máa sọ fábùrò rẹ lóbìnrin àbẹ́gbọ̀n rẹ lóbìnrin kan ẹ̀yìn ẹjọ́ bẹ́ẹ̀ èmi ni mo ti kọ́lé tán ọkùnrin ni wọ́ ìwọ gbọ́dọ̀ ti kọ́lé tán torí bó ló kó yàwó sí àtọ́mọ́ àmọ́ òun tiẹ̀ ní ti ilé ẹnìkan ní lọ ilé ẹnìkan ní lọ wọ́n etí bú obìnrin pé ìwọ ò tí kọ́lé àwọn àbúrò rẹ ti kọ́lé pé kí ni nítorí pé owó tiẹ̀ òun ní fún kó fi fọ̀sọ́ sọ eléyìí túmọ̀ sí wípé islam fóbìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ lè jogún kí wọ́n á lò ń bínú islam sí kí ni obìnrin bínú islam sí pé ó regret kó jẹ́ mùsùlùmí ah kò burú tí islam lẹ̀ kọ́ wọ náà ṣé islam ló nídìí rẹ ni àbí wọ́n ló nídìí islam you rubbish kí ni islam fẹ́ fi ẹ́ sí ọwọ́ àlọ́ regret kó jẹ́ mùsùlùmí ọ̀ Allah kí ni a fẹ́ wá fi ọ́ sí gbogbo nítorí pé bàbá rẹ̀ kú wọ́n ní ìdajì táwọn àbúrò rẹ̀ gbà ńlò wọ́n gbà ọwọ́ aláwọn àbúrò tí wọ́n bí lẹ́yìn lẹ́yìn ọmọ táwọn tún fọn kún mú rẹ̀ dì sí i ó tún gba dọ́gùn tó lu ẹ gbà ẹ gbọ́rọ̀ séèyàn máa tún ọ̀lọ́ ń ṣe ni pé ń tọ́lọ̀ ń ṣe ń bì yàn kò tiẹ̀ ṣe dáa tó bá rí pé yàn lè dọ́lọ̀ márùn-ún ni ẹ gbọ́rọ̀ torí de eléyìí ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ìsìláàmù ti wá ó yín lẹ́tọ̀ọ́ yín tó bá wù yín kẹ́ dúpẹ́ fọlọ́ ẹ̀yin obìnrin tó bá sì wù yín ẹ má dúpẹ́ fọlọ́ nítorí pé ti sọ tẹ́lẹ̀ náà ó ní imma shakira wa imma kafura tó bá wùnyẹn dúpẹ́ inna hadaynahu sabila imma shakiran wa imma kafura àti fọ̀nà mayín bó bá wùnyẹn dúpẹ́ tó bá wùnyẹn má dúpẹ́. nígbà tó obìnrin tún jẹ́yàwó islam ọgbà kẹ́ ẹ̀ máa kà máa kẹ́ ẹ̀ máa ṣèyàwó yín bó ti se wù yín. lulu ìjọ gbígbá ìjọ gidigbo, ìjọ ká dáná sun ẹrù rẹ̀ ìjọ ká sọ látòkè ìjọba dàkọ́dà má ọpinnu ìwọ gẹ́gẹ́ bíi baálé baálé ọ̀daràn islam sọ pé rárá wa ashiruhunna bil ma'ruf ẹ máa bá wọn gbé pẹ̀lú dáadáa ẹ máa bá wọn gbé pẹ̀lú dáadáa kọ́ ọ máa bọ̀ wálé kíyàwó rẹ̀ kínú rẹ̀ ó sì máa dùn kíyàwó rẹ̀ máa sọ pé ń bọ́lẹ̀ wà à mo ti dé ẹ̀ tí wọlé ni mo ti fẹ́ wọlé kínú rẹ̀ ó ti máa dùn àmọ́ kọ́ ọmọ kókó pèpè tọ̀ ńbọ̀lẹ́ wa o ńbọ̀lẹ́ wa o ẹ mo ti wà ń jẹ́nẹ́rà jẹ́ adára adára mo ti ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ yẹn ń kọrin lọ́wọ́ àni ọ̀daràn <laughs> torí kó tì mọ̀ pé tó bá dé ìbànújẹ́ bẹ̀rẹ̀ ìbànújẹ́ bẹ̀rẹ̀ ọ̀daràn ọlọ́ni ẹ̀ ti dáadáa sáwọn ìyàwó yìí ẹ máa rántí ọjọ́ kan

wọ́n ń kọ́ ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ wọn ọ̀gbà abẹ́ẹ̀ tí ẹ̀ gbọ́rọ̀ so torí de eléyìí báyìí ìwọ náà nífa ìwọ náà lọ ń bẹ lọ ìwọ lọ ń ṣe sọdakọt ìwọ ìwọ ìwọ iná ni àwọn abọ́ ti tán lọ́wọ́ á di pé kí ni máa búrọ́ọ̀ṣì ẹnu ẹ ẹnu rẹ̀ ń rùn ni ó ní ẹ̀sẹ̀ ni wọ́n búrọ́ọ̀ṣì ẹnu ẹ̀ so gbogbo irú àwọn àwa Islam ọ̀fẹ́ wa'ashiruhunna bil ma'ruf mi ìmọ̀ pẹ́nu rẹ̀ máa rùn bẹ́ẹ̀ ni ẹnu èèyàn márùn náà ni bí tọkùnrin ṣe márùn níta àwọn obìnrin náà márùn kálukú kan gbọ́dọ̀ mójútó kéni kó mójútó ẹnu rẹ̀ ẹnu rẹ̀ rùn kìí ṣe àlébù ìwọ làlébù ń bẹ lára ẹ sọ rántí ó máa fi fọnu fún rubbish ó kúkú rántí ó fi fọnu fún gbogbo àtọ́tọ́wọ́ tó gbogbo ẹtí dẹ kíta báyìí ìwọ náà ni sọ ra mi ó kúkú ra mi sípò lọ́wọ́ máa ṣàgbére yín so eléyìí túmọ̀ sí kẹ́ẹ̀ ṣe dáadáa sáwọn ìyàwó yín oúnjẹ tí mo jẹ kìí ṣe oúnjẹ tí mo jẹ ń ta dájú tiẹ lọ kò burú ẹ fowó kún ọbẹ̀ ẹ fowó kún wọn bẹ̀. àwọn olóṣọ bẹ́ẹ̀ di ẹyọ kan bí ẹlẹ́wọ̀n ẹ rà mí wálé ẹ̀rì bí ọ̀tẹ̀ bí òní tẹ̀. wa'ashiruhunna bil ma'ruf ẹ bá wọn gbé pẹ̀lú dáadáa àwọn obìnrin yẹn àmánà ni wọ́n jẹ́ lọ́dọ̀ yín tí ò bá jẹ́ ìwọ́tọ̀ fẹ́ ọ̀dọ̀ bàbá rẹ̀ ni ọ wà àbí kẹ́lòmí ọ̀fẹ́ so ìwọ́ tó ti wá fẹ́ ní ìsìn máa ṣe dáadáa sí lọ́nà tó yẹ yẹ kí kálukú ó ṣe síyàwó rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ kà sáwọn ìyàwó yín àfi kẹ́ yí padà lónìí o torí pé wà á ṣerò hún nà àṣẹni àṣẹni látọ̀dọ̀ lọ́n tí ò ṣe é takò jẹ́ kí ìyàwó rẹ̀ ọmọ pọ̀ lọ dánilẹ́kọ̀ọ́ lónìí kí ló dé dáadáa ipò àti mo gbọ́ lónìí ni mo ti rí kọ́ daran ni mi tẹ́lẹ̀ mo á fẹ́ yíwà padà <laughs> mo fẹ́ yíwà padà ìwọ náà ó sì gbà á dáadáa tí màá ṣe fún ẹ látòní lọ wàá gbà tá a ṣàdéhùn àbá ṣàdéhùn ẹ dáhùn bá. ṣáàlà àwọn tó níyàwó nìkan ní dáhùn sẹ́wọ̀n kó àwọn tó níyàwó ṣáàlà nígbà ọlọ́dún mélòó sísìn torí ẹ̀ ọlọ́run ní kẹ́ ṣe dáadáa sáwọn ìyàwó yín ọlọ́run ọba ó tún fún àwọn obìnrin lẹ́tọ̀ọ́ mi wípé obìnrin ó fẹ́ ọkùnrin ọkùnrin fẹ́ obìnrin but láti pìlẹ̀ gan ta ló fẹ́ ẹnìkan gan ta ló fẹ́ ẹnìkan ọkùnrin ló fẹ́ obìnrin ọkùnrin lọ fẹ́ obìnrin because ìwọ nísìn ìwọ ló ṣe ògbójú tó lọ bóbìnrin tí mo fẹ́ fẹ́ ọ. kí ló sọ ọ gbọ́ dáadáa ni mo fẹ́ fẹ́ ọ. tòyọ́ bò náà lójijì tó ń gbà tí wọ́n sọ pé mo fẹ́ fẹ́ ọ ọ̀dà ẹ̀jẹ̀ ń ronú sí i ìyẹn ni pé wọ́n lọ tọrọ rẹ̀ ó kéré púpọ̀ kóbìnrin ó tó tọrọ ọkùnrin pé ẹfẹ́ mi mo fẹ́ fẹ́ ọ ó rọrùn jáde lẹ́nu ju ẹfẹ́ mi lọ àbí ẹ̀kọ́ ni kódà tóbi ni wọ́n sọ fún ọ pé ẹfẹ́ mi ó tún kọ́kọ́ fọwọ́ gbo etí rẹ pé kí ló wí kí n fẹ́ ọ so ọ̀dà kò burú èmi náà máa rò ìwọ lọ fẹ́ obìnrin ìdí inú tí Islam fi sọ pé ọ gbọ́dọ̀ gbà lọ́fẹ̀ẹ́ wa atu nisaa sadaqatihinna nihla ẹ fún wọn àwọn obìnrin ní sọdáàkì wọn tó já jẹmánu tó jẹ halal àjẹmánu wọn ni halal ni ẹnì kan gbọ́dọ̀ gbá lọ́wọ́ wọn. yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe láyé ojú dúdú yorùbá o títí dòní o yorùbá owó orí làwọn máa gbà bẹ́ẹ̀ owó orí ni wọn náà sanjọ́ tó fẹ́ yàwó rẹ̀ ó tún ó tún sọdá àkìsàn fún ìyàwó rẹ̀ kìí sọ owó orí ní islam ní kẹsàn ẹ sì gbọ́dọ̀ túmọ̀ sọdáàkì sówó orí owó orí àṣà ló bí sọdáàkì ńkọ́ ṣẹ̀ríà ló mú wa. ẹ san sọdáàkì fún ìyàwó yín òun ló ní yọ jẹ lájẹmánú tó bá wù láti bùn yín ní nǹkan kan bẹ ẹ̀tọ́ ní kẹjẹ. tẹ́ bá wá fóbìnrin ní sọdáàkì rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ nìyẹn ẹnìkan gbọ́dọ̀ gbà lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ì fóbìnrin ní nǹkan kan sábà ti ra mú wọn ra mú náà nù torí ẹni Islam sọ pé gbórí dúró ìwà ọmọbìnrin náà o gbórí dúró má sera rẹ bí o ṣe dá o tó a jẹ pé ẹni tó bá ti sẹ́wọ́ sí ọ̀tẹ̀ lẹ́nu o ọ̀tẹ̀ lẹ́nu ọ wá sọ̀rọ̀ rẹ di panṣágà wọ́n yìí sanwó sọ̀dáàkì fún panṣágà bìnrin obìnrin tó bá gbórí dúró ní máa gba sọ̀dáàkì sọ eléyìí jẹ́ báwọn ẹ̀tọ́ rẹ nínú ẹ̀tọ́ tí Islam fún àwọn obìnrin nìyẹn nínú ẹ̀tọ́ tí Islam tó fún àwọn obìnrin nìyẹn tọ́ wọ́n á sọ pé ẹ ìyàwó sọdá ìyàwó sàdákà níwọ ìyàwó sàrà ah, kò sí ìyàwó sàrà nù Islam pé ìyàwó ọ̀fẹ́ kò sínú Islam sàrà àbá òun gbà tí èsè mọ́sà tó ìyàwó lọ fẹ́ wàá san sọdá kiri ẹ pé ìyá rẹ ìyàwó ìyàwó sàrà ni wọ́n ṣe wọ́n ó ti ẹ̀rùn ìyá rẹ dúdú adúrú ìyá tiẹ̀ ìyàwó sàrà ọlọ́mọdé ẹ pé bàbá yẹn san sọdá kí màmá àwọn bàbá tó ṣe báyìí wọn gbọ́ islam yé bàbá kan wọ́n ń fẹ́ ọmọ rẹ̀ wọ́n á lè lò ní sọ̀dá kí àwọn ìgbowó lé wa ẹ gbọ́rọ̀ ẹ gbọ́n kankan yé ń lé yín olódo ni wọ́n ń lé yín olódo ni wọ́n ń lé yín wọ́n sọ sọ̀dá kì kọ́ kéré wọ́n sọ sọ̀dá kì tọ́ eléyìí bẹ́ẹ̀ nú ẹ̀tọ́ tí islam fóbìnrin eléyìí tẹ́nìkan kan gbọ́dọ̀ gbà kúrò lọ́dọ̀ wọn. kọ́dà kan anábì sallallahu alaihi wa sallam wọ́n fi hàn wá kóbìnrin gangan fúnra ara rẹ̀ ẹni tó jẹ́ pé ó lójúṣe tó nà ó ṣe ni. wal mar'atu ra'iyatun fi bayti zawjiha wa mas'ulatun an ha obìnrin tẹ́ rí yẹn olùdáranjẹ ló náà jẹ́ nílé ọkọ rẹ̀ ẹni tó wà responsible ní nílé ọkọ rẹ̀ a sì bí léèrè nípa ntí afun kíkọ́ máa dàjẹ́ ọlọ́run bí obìnrin náà léèrè nípa ilé ọkọ rẹ̀ bóòlù ó ṣe ṣe ilé ọkọ rẹ̀ tẹ́ tó bẹ ní abẹ́ dábẹ́rú tẹ́ẹ̀tún bẹ̀sẹ̀ ní abẹ́ bá bẹ̀ jẹ́. àwọn tẹ́sí islam lẹ́yìn ìgbà tí wọ́n rí tẹ́sí islam tó fóbìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ báyìí ọba àwọn lọ́kàn jẹ́ púpọ̀. wọ́n ní bí islam ti ṣe pọ́n obìnrin lẹ́yìn kò wu àwọn kọ́rọ̀ obìnrin ọ̀dà báyìí. nítorí wu àwọn ni kóbìnrin kọjá pọ́ọ́kú lówó ẹ̀ kọ́ya pọ́ǹtọ́ àwọn fẹ́ máa lò wọ́n ni láti fi máa fi polówó ọjà. tẹ́lẹ̀yìn náà rí tó bá ṣe pé ọṣẹ sọ́ọ̀fù wọn ṣe àbí ọṣẹ báṣọ̀pù ẹ rí i pé ta ni wọ́n fi polówó rẹ̀ àwọn obìnrin náà wọ́n fi polówó rẹ̀ fúláwà wọ́n ṣe yẹ̀fun tí wọ́n fi ń ṣe búrẹ́dì ta ni wọ́n fi ń polówó rẹ̀ àwọn obìnrin náà ni bó ṣe bàtà kódà bó ṣe bọ́ọ̀lù obìnrin náà wọ́n fi polówó rẹ̀ yúgọ̀tì ńkọ́ obìnrin náà wọ́n fi polówó rẹ̀ gbogbo nǹkan pátá porongodo obìnrin náà wọ́n fi polówó rẹ̀ wọ́n ti wá sọ àwọn obìnrin bí nǹkan àpolówó ọjà kò sì sọ́jà tí wọ́n fẹ́ polówó tí wọ́n ya obìnrin sára rẹ̀ àyàfi kí wọ́n yà síbẹ̀ ní hóhò wọ́n yà síbẹ̀ ní hóhò tá a bá wá tẹ̀lé ntẹ̀yìn mùsùlùmí yìí ń sọ tẹ̀ ikófin ẹ̀sìn ti yín mú wa gbogbo obìnrin ni wọ́n máa bo ara rẹ̀ ara wọn làwa sì fẹ́ lò láti fi polówó ọjà mo rò pé gẹ́ẹ̀tì ibi tí a ti tàta kúnṣẹ̀ pẹ̀lú àwọn káfìrì tá a bá tẹ̀lé mùsùlùmí yìí ń sọ tá fi lè gbà yín láàyè kọjá kófin ẹ̀sìn ìsìláàmù yín iná làwọn obìnrin wọn máa lò àní rẹ́ni fi polówó ọjà o afẹ́ máa lo àwọn obìnrin afẹ́ máa lo àwọn obìnrin láti fi polówó ọjà ẹ̀yin wá sọ pé àwọn obìnrin tá a fẹ́ máa fi polówó ọjà yùn kún wọn máa wẹ̀wù ṣé obìnrin wa lè wẹ̀wù kó ṣe fi polówó ọjà ọjọ́ oníta àbẹ́yìn náà ò fúláwà ni gbàtà fẹ́ polówó fúláwà wọn á yọ obìnrin kan fẹ́ ọwọ́ á ẹ̀kẹ́ síta ẹ̀kẹ́ rẹ̀ wá ṣe pòfòpòfò bíi pọfupọ́fù àyà rẹ̀ náà á ṣe gèlèmọ̀ síwájú ìpè tẹ̀ ń bá ń jẹ fúláwà bẹ́ẹ̀ náà ó ṣe dàní àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ gbogbo apá wọn ti yọ ọ̀ta ṣe bẹ́ẹ̀ ṣe dànù gbogbo ọjà tó wọn bá ti fẹ́ kọ́tà láyé wọ́n sá ti ya ṣéèkù kan síbẹ̀. ìpè eléyìí o irú àwọn ṣéèkù báyìí àwọn ní máa jẹ irú ẹ̀ ó ah, kẹ́ wọ́n á jẹ́ pé irú wọn kò burú kò burú kò burú ẹ̀ máa jẹ́ ẹ̀ yó <laughs> so àwọn obì wọn lọ wá kódà ibi tí obìnrin yọ pọ̀ dé táwọn obìnrin bá wọn táwọn òyìnbó bá wọn dé ẹ̀rí pẹ́ lomi wọn olùkọ́ wọ báàfù wẹ̀ níhòòhò ọmọlúwàbí ní ọ̀wọ́nu báàfù wẹ̀ wọn wọn ti hó sẹ́ wọn ti hó sẹ́ wọn ti hó sẹ́ pírímíà lásán wọn ń polówó bá wọ́n ti wá hosẹ premier premier premier ó ti wá di pé ń hosẹ dáadáa gbogbo ìfófó rẹ ti wà lójú rẹ obìnrin àwọn àwọn àánú rẹ yóò àmọ́ bomi sórí wọn àmọ́ fẹkẹ yẹs irú àwọn tó ń lo premier nìyẹn àwọn ọ̀làjú oko àwọn dìndìnrín má tù irú wọn ló ń lò. mọ́tàmá yà á bẹ̀ pé ah, bàbá kan ah, bàbá kan fún àwọn ọmọ lọ́wọ́ ní lo premier tó burú ẹ̀ máa lò. ìjọ ń lo àwọn obìnrin fún un ìdí nu tí wọ́n bá dálé sẹ́lẹ̀ ẹ rí wọ́n sọ pé àwọn nídìí obìnrin tí wọ́n máa bá wọn tajà engine oil ó ti jẹ́ kóbìnrin ni wọ́n máa bá wọn ta engine oil wọ́n á nítorí tóbìnrin bá ń bẹ́ǹdì engine oil yóò lè máa bóyin sáwọn èèyàn tó náà bá ti yẹ yín inú àwọn èèyàn ó dùn pé yes ah ẹ̀yin ló dáa báyìí ẹ̀yin mẹ́nugún ibi tí wọ́n ti gbé engine oil fún ọmọ gbàtọ́ ọ̀dà nu rọ́bà <laughs> torí pé yín eléyìí ló ń wò nítawọn sì ń fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ nù sẹkẹtìrì ńkọ́ sẹkẹtìrì wọn máa gbà ní àbí sẹkẹtìrì àtù ẹni pé sẹkẹtìrì àtù wọn máa gbà wọn sì tún ti sọ fún un níjọ́ tó máa ń ṣe interview fún wọn tó bá láǹfààní àti lọ wòran ọ̀pọ̀lọpọ̀ ò tí ì lajú tó nǹkan níjọ́ tó máa ń ṣe interview fún àwọn tó fẹ́ gbà sẹkẹtìrì lọ wòran kódà ẹni tó dalẹ̀ sẹ́lẹ̀ tí ọ̀yọ́ kọ́ wà ń bi interview yọ wà ń bẹ̀. wọ́n á ní obìnrin ọmọ wa àwọn náà ti múra gbogbogbò ẹ̀ wọ́n ti gbé ta so wọ́n sọ pé máa rìn lọ́nà rìn láti bí ibi láti bẹ̀rẹ̀ mọ́tíláṣí rìn lọ sí parí wọ́n máa wò bí ṣe ń lọ. yes yes àwọn tí ń fún wọn mark wọ́n máa fún wọn mark bó ṣe ń gbèsè dáa bó ṣe ń ṣèkínní dáa bó ṣe ń yún di òbúrú bó ṣe ń ẹ a'udhu billahi minash shaitanir rajim. kọ́lẹ̀ ẹlòmíì wọ́n reject ẹ̀ wọ́n nítorí pé ìdí rẹ̀ ò tóbi tó wàláhì torí kó fẹ́ máa bá wọn ṣe ẹni tí wọ́n máa bá wọn tajà torí kó fẹ́ máa ṣe sẹ́kẹ́tìrì torí kó fẹ́ máa ṣe akọ̀wé torí pé irú rẹ̀ ò ní dùn polówó ọjà ṣé náà ni ṣé níta wọn kàwé sí náà nù níta fẹ́ sọ yín dànù ṣé ìwà nídìí kọ pẹ́ skul kò nídìí kọ pẹ́ skul kò ní ìjọba ti hundred level fi skul lẹ̀ because eléyìí ò nídìí kọ́ nǹkan pé ó yàyàn lẹ́nu kan fáwọn òbí mi wọ́n ti rá wọn náà mú òbí tó yarí fọ́mà rẹ̀ wọ́n sì lé ọmọ ńlẹ̀ wípé nítorí pé ọmọ yẹn jìlbáàbù tí ń wọ̀ yẹn yóò ba investment àwọn jẹ́ because àwọn ṣàdédé rán sí school investment làwọn fẹ́ fi ṣe ìwọ tá a wá rán sí school ọwọ́ afẹ́ gbowó nú jẹ́ ṣé aṣọ gbàgẹ̀rẹ̀ yí báyìí ta lórí tó fi rí sẹ́ńnà jà àníkọ́ ọmọ wọ síkẹ́ẹ̀tì kọ́ ọmọ wọ sinmi jáde bó bá ṣe é ṣe ń jọ́ mi gan gbé pátá jáde torí gbogbo tí wọ́n wò mọ́ aláàánú tí wọ́n fi gbọ́ títẹ́. a'udhu billahi minash shaitani rajim. àwọn bàbá tí ń fẹ́ ká burú ọmọ ṣẹlẹ̀ nínú fámìlì àwọn àwọn bàbá òfò ni àwọn bàbá olórí ibú nìyẹn. àrísìkí ọlọ́run ti pín onídìí kò sí sí orí ibú ná ìjọlọ́n bá kọ́pọ́ dà wá dà náà ni. ẹ wo àwọn tó ń ṣe NYSC lọ́jọ́ tó máa ń ṣe convocation àwọn pé wọ́n fún wọn páálí kó wọ́n lọ ẹ lọ wòran ẹlòmíì ò sún ẹ̀jẹ̀ nínú àwọn ọmọbìnrin yẹn yóò fẹ̀jẹ̀ nítorí pé ó ti tara rẹ̀ ó tara rẹ̀ jọpọlọ. fún àìmọye ọkùnrin lórí pé ńdọ́tún bá ti parí service wọ́n gbòó síṣẹ́ wọ́n kọ̀kọ̀ yìí sí ni àìmọye irú rẹ̀ tí wọ́n ti gùn. àwọn ẹlòmíín tó ń bọ̀ ló kọ pé àwọn òfurufú wọn sì máa bá sùn wọn máa bá sùn wọn máa bá sùn alẹ́ ní tí ń rìn hòhò gan-an wà nítorí pé wọ́n lè gbà síṣẹ́ kò ríṣẹ́ torí ẹ̀yin bàbá àdánù tẹ́ǹtì torí ipá àwọn ọmọ yín wọṣọ ẹ̀sìn Islam tẹ́ǹtà kò wọn ẹ lọ ronú yín ẹ rántí pé gbèndé àlùkìyà máa ń bẹ̀. àlọ́mọ kan wọ́n tàn jáde wọ́n tàn jáde nulẹ̀ wọ́n á kó gbogbo jìlbáàbù rẹ̀ wọ́n á géńgé kúgé wọ́n bàjẹ́ wọ́n á ní dandan tọ́ba ti lè wọ sinmi jáde àjẹ́ pé kì í bọ̀ ọmọ sì ń sunkún fẹ́ sàn jẹ wọ́n ní bọ́ọ̀bù àkúlóòkù àníjọ́ sẹ́yìn rí ntọ́pa mọ́pọ́mọ́ yóò rí iṣẹ́ pẹ̀lú tí máa ń rin ìhòhò ni ẹ ẹ̀ máa dúró ẹni tí ń ìhòhò ní tí wọ́n ń wá sẹ́ tí wọ́n ò rí sẹ́ torí pé ntóyìnbó pọ̀ sáwọn èèyàn lórí náà wọ́n ń lòdò ní ṣe ń káwọn èèyàn dà ní wọ́n ṣe òyìnbó ti lọ láàrin wa àwọn àrùn òyìnbó wọ́n tún máa ṣe ju gbogbo ideology wọn lòdò ni obìnrin kan ò sí tí ó rí sẹ́ o tí ò ní tako Islam o kò sí obìnrin náà obìnrin lè máa kanjú kan mú sọ́kọ rẹ̀ ńlẹ̀ tọ́yẹ́ pé ẹ̀ ní rójú rẹ̀ ńlẹ̀ wọn ò bí ìyá rẹ̀ dá tó bá débi iṣẹ́ kọ́ mọ́ rẹ̀ rìn túláàsì yóò máa sọ yaya ni.

wọn ẹ fi borí wọn ẹ fi ṣeré tonti fáwọn náà ṣẹ̀ṣẹ̀ ń maka bojú ni. ok ìborí wọn sanka kún kọ́lítọ̀ gan tó mú wọn lómi débi pé wọn ẹ fi ṣeré ẹ jẹ́ kí ọkọ rẹ̀ kó di gọ́vnọ̀ ẹ jẹ́ kọ́kọ́ rẹ̀ kó di president mo rò kó ju ti ń fọ ẹ̀rí tí ń ṣẹlẹ̀ ń nàjà. ẹ rí látàrí sí òfò látàrí àṣàṣiṣẹ́ àṣàṣiṣẹ́ yìí náà ẹ rí gbogbo wọn kí ni wọ́n máa ṣe wọ́n á kàn mú ìbòrí wọn sọ dìborùn èyí tó bá tún sẹ́borùn kùnú yọkàn sọ dìborùn ni àfi bí ìgbà táwọn Sùdáni tí wọ́n ti wé láwọn àníta fún tún wá fi kínní kan kọ́rùn bí okùn báyìí bẹ́ẹ̀ làwọn obìnrin táwọn ọkọ wọn tí wọ́n jẹ́ bí haúsá tí wọ́n bá ti lè rí pò àwọn obìnrin wọn náà tí wọ́n máa gbéra wọn aráyé ẹ̀ rí i pé ìborí kọ̀ kíni ń jẹ bẹ́ẹ̀ wọ́n gbé sọ́lẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ ọgbà kan kò tún ní borùn wọ́n gbé jìnnú ni bẹ́ẹ̀ náà ni èyí ọ̀jà haúsá náà tọ́jú yorùbá tó lò ń lẹ́sìn tọ́ba ti lè rí pòórọ́ kan sáàsì ló nídìí kó gbéyàwó rẹ hàn ìborí kọ̀ ìbojú ni wọ́n á ń wọn dànù ni àbí òye wa wọ́n á lè wégele o kí gbogbo gèlè wọn mórí kó mú gbogbo oorun o àmọ́ bòrí kẹlẹ ń nùnùnùnù kẹlẹ yun kò ní jẹ káwọn wà social. mọ̀rùkẹ́ yìí náà rí ha bísẹ̀ ti rí nu nítòyìnbó fẹ́ sọ yín dànù nítòyìnbó fẹ́ sọ yín dànù. ẹ wo àwọn obìnrin tá ń ṣiṣẹ́ láwọn media international media táwọn jẹ́ mùsùlùmí bí àwọn ọmọ haúsá wọn yẹn tó ń ṣiṣẹ́ ru BBC so BBC television àwọn tó bá ń ṣiṣẹ́ ń bẹ̀ ẹ rí i pé ṣòkòtò ni ọ wọ̀ òun náà lè wọ ṣòkòtò kó tún wọ ṣẹ́ẹ̀tì lé lórí obìnrin ni o so tó bá wá débi orí yóò wá rọra gbé fìlà kan sórí fìlà yẹn ò mú gbogbo orun rẹ̀ ìborí kọ kí ni jẹ́ bẹ́ẹ̀ yóò fi sórí torí kíkọ́ àwọn èèyàn rẹ̀ ọmọ máa bú pé tó ṣéèjì a ọmọ àlè nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ kò tún borí mọ́ àbí òye wa nígbà tó ti gbé fìlà sórí bíi fìlà àwọn síyà àwọn India tí wọn máa ń débìlà kan tí wọn ṣe mùsùlùmí wọn yẹn tí wọn débìlà kan tí ó tún nírùngbà wọn ṣe mùsùlùmí tó òun náà á dérú fìlà wọn tí ó mú gbogbo orí rẹ̀ tó yín tí sẹ máa sọ wọn dànù tó ń ti pé bọba borí tó bo gbogbo ara rẹ̀ kò pé kọ́ ọmọ ṣiṣẹ́ tọ́ba sí kò pé kọ́ ọmọ ṣiṣẹ́ tọ́ba sí àmọ́ ò lè ṣiṣẹ́ láì ṣe pé ọ̀tá pẹ̀sìn Ahmadu Bello University teaching hospital ní Zaria ní jẹta mbẹ abẹ gbàgbé ni ọmọbìnrin tó ń ṣe nọ́ọ̀sì ọmọbìnrin tó ń ṣe nọ́ọ̀sì tó ń lóbòrí tó rọra gùn díẹ̀ ṣebí gbogbo nàìjà gbọ́n tó ń fojú ẹ̀ rí wọn láwọn yọ mo rò pé wọ́n padà yọ nítorí pé sọ pé tíbòrí rẹ̀ tí ọba ti máa léjì ká báyìí pé constitution gbà tani constitution fò ń bọ wọn kọ sí ń bọ wọn kọ sínú constitution náà ìdí nu tó jẹ́ pé ẹ rí odidi gọ́vnọ̀ odidi gọ́vnọ̀ yóò mọ pàṣẹ bíìlì tí ò lórí lọ́wọ́ sí àwọn member of house of assembly ti state rẹ̀ lórí kó n fẹ́ kẹ́ bá ní ìborí fáwọn ọmọbìnrin ní skul ní skul tó bá wà state tó àwọn náà sì gbà wọlé nítorí tó bá jẹ́ mùsùlùmí nu wọn náà ọlọ́bẹ̀ yíyọ náà kúkú ni wọn ò dá islam kankan mà wọn làwọn ṣe lófin abẹ́ ti ké obìnrin kan ọmọbìnrin kan gbọ́dọ̀ borí lọ sí skul nítorí tí wọ́n bá borí lọ sùkúl sẹ́mi pé wọ́n ní màwé hẹ́n wọ́n ní màwé torí pé atẹ́gùn ní fẹ́ sí wọn lórí atẹ́gùn ní mú màwá torí de eléyìí wọ́n wà fẹ́ fi kọ́ wọ́n ti fẹ́ fi kọ́ àwọn ọmọ láti kéékèèké kíkẹ́ jìnnà sí Islam ẹ jìnnà sí sèṣì ẹ̀sìn Islam torí tẹ́ ẹ bá dàgbà kẹ́ ẹ lè bá rí tẹ́ kẹ́ ẹ lè bá máa sèṣì ọmọ àtà káfíìrì tí wọ́n á jẹ gọ́vùnà stéètì láyé tiẹ̀ wá ní àwọn mùsùlùmí tó wá ń wìn ní pé àwọn ọmọ lè máa borí torí pé ó wù wọn kó sọ gbogbo adọmọlẹ́yìn iṣẹ́ ìtọ́ọ̀nù ní ti ń ṣẹlẹ̀ ní stéètì kan tó ti ń bẹ̀ ń kọ̀ pamọ́ sí i àwọn kan wọ́n dìde wípé láéláé àwọn ò lè gbà tó ń ti pé àwọn kóòtù wọn náà tọ́jà máa ń made law wọ́n ní kí ló dí kí ló ta ko constitution káwọn ọmọ borí wọn ẹ bá wọn ló wù láti borí ẹ̀yin náà gbé cross ọrùn wọn láwọn ò lè gbà láéláé kì í yìí ẹ lè gbà bẹ́ẹ̀ bá gbà lójú ayé yín ẹ ọ ṣẹlẹ̀ lẹ́yìn kú yín. torí kó wù àwọn kí gbogbo ọdọ mẹlẹ́yìn ṣe tán kò yẹ wù wọn kọ́ hàn pé mùsùlùmí làwọn eléyìí kò yẹ wù wọn kọ́ máa múra kọ́ máa dọ̀ ọ́n mà pé mùsùlùmí ni ọ́ nítorí wù wọn nù. torí de eléyìí ní táwọn ọ̀tẹ́sì Islam tó ń fẹ́ fún mùsùlùmí nìyẹn ní táwọn fẹ́ fún mùsùlùmí nìyẹn. ẹ̀rí tóbìnrin bá ti yọ sí gbogbo yín báyìí ó ti rí yín nílé ìmáàmù ìmáàmù yóò máa pe good morning good morning good morning èèyàn mélòó nu yín ni ò ní nawọ́ ẹ máa wò pé ah obìnrin yìí sì wá fẹ́ dojú ti olúwa ẹ̀ láàrin gbogbo èèyàn ok kò burú good morning hmm, kò burú good morning ṣé ẹ̀yin ọ̀kàwọ̀ yín kò good morning kì í ṣe good morning ọ̀họ́ obìnrin kan wá láti Amẹ́ríkà ó lọ sí Iraq gbogbo àwọn abẹnugan Iraq wọn wá ń gbà lálejò obìnrin yẹn wá ń bà wọn lọ wọn wá ń bà wọn lọ wọn wá bà wọn wọn á dórí eléyìí ohun ọba fún lọ́wọ́ ah ojú ti obìnrin o nígbà tí wọn á jókòó lọ́wọ́ ní ah, ẹjọ́ ẹ má bínú ìgbà tó ń bà yín lọ́wọ́ lẹ́ẹ̀kan ẹ gbọ́wọ́ òun tó bá ní Islam wá délé wọ̀ sí pé ká bà obìnrin lọ́wọ́ ṣé gbogbo àwọn yòókù èsè mùsùlùmí láwọn pé tí máa kó bá implementation islam nù tiẹ̀ ṣe wá yọ yẹ ìwọ nìkan wọ́n bí mùsùlùmí ni. wọ́n bá ní agbọ́yé ah, jura wa lọ agbọ́yé jura wa lọ torí ẹ̀ jẹ́mà ẹ̀jẹ̀ káwa náà fi kọ́ra wa islam ní ká ṣe nítòsílẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gan kórìíra islam so àwọn tán kórìíra islam yẹn ni wọ́n rán tẹ́sí islam lọ́wọ́ ẹ̀rí pé tẹ́lẹ̀ máa ti sọ fẹ́rìn fìtìn lẹ́nu tẹ́ ń sọ òyìnbó tẹ́ ń sọ gbogbo ẹ̀ kò ní wù yín kẹ́ ẹ tún múra ìsìláàmù mà kò ní wù yín kẹ́ ẹ tún sọ̀rọ̀ ìsìláàmù mà ẹ fẹ́ máa ṣèṣe àwọn ẹni tó gbé fẹ́rìn fìtìn wàá bá yín òdodo lọ̀rọ̀ ìmáàmù Nawawi onítẹ̀bá ti rẹ́ nìkan ti múra bí àwọn èèyàn kan ọ̀dájú pé ó fọ̀nà kan ní tó bá pẹ́ wu àwọn èèyàn oríṣi kan lọ́ọ́ bá máa wọ̀ ń gbogbo gbà ó rí i pé lọ́nà kan ó níwàlá òsùn o lè máa jẹ́ pé òyìnbó ló ń blò ló ń blò ló ń blò ló ń blò kọ́ wa sọ pé tòyìnbó ọ̀dà ó tó bẹ́ẹ̀ à tòyìnbó ọ̀dà kò ní dáa fóyìnbó à ọmọ kó ti ṣe fúnra rẹ̀ náà mẹ́wàá olùkọ́ ń gẹ̀ẹ́tì ẹ̀ ha torí pé ńgbà tí wọ́n bá ti ka tiẹ̀ fún wa wọ́n tó ka kún o lè ṣépè fún wa o ò bí ọ̀dà o lè ṣépè fún wa so nítorí di nítorí di eléyìí nígbà tó bá ti jẹ́ pé àwọn kan lè kà fún àwọn kan lè kà fún wọ́n padà máa ráyè jókòó sọ́kàn yín wọ́n padà máa ráyè jókòó sọ́kàn yín bọ́n bá sì ń jókòó sọ́kàn yín èyí tó yẹ kó jókòó ó máa jáde èyí tó yẹ kó jókòó sọ́kàn yín tẹ́lẹ̀ yóò máa jáde. nífẹ̀ẹ́ nìkan jojúmọ́ ṣé bá ti rí yọ̀wọ̀ jẹ̀lábíyà yóò sì tún dé ìbòrí rẹ̀ yóò gbé sórí yóò tún fi màkàwíyà yóò fi sórí bóun sáfẹ̀ẹ́sẹ̀ fi ọmọ Saudi ni òun sáfẹ̀ẹ́sẹ̀ fi ọmọ Kuwait ni ẹ̀rí pé yóò máa gbìyànjú àti gbọ́ lárúbáwá

tóun rí i pé islam fóbìnrin lẹ́tọ̀ọ́ báyìí kò wá wọn kò wá wọn rárá rárá ìdínà tó fi jẹ́ pé wọ́n gbógun ti àwọn obìnrin gidigidi ẹ̀rí tí wọ́n máa jáde lóríṣiríṣi wọ́n lè sọ pé women rights activists ẹ̀tọ́ àwọn obìnrin làwọn ń jà fún òkè tá ló ń yàn wọ́n jẹ mo ní mò ń jà fẹ́tọ̀ àwọn ọmọ ajẹ́pẹ́ nìkan yàn wọ́n jẹ tá ló wá yan obìnrin jẹ wọ́n ní islam lọ́yàn jẹ islam tó ní kó máa bo ara rẹ̀ ara rẹ̀ tó yẹ kó sílẹ̀ fa. Islam tó ní wọ́n lè fẹ́ obìnrin méjì ẹni tó yẹ kó jẹ́ kóbìnrin kan ló yẹ kó fẹ́ fa tó sọ pé tó máa ń pín ogún ìdajì ni kóbìnrin ọgbà kí wọ́n á lọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe ìsìláàmù tó sọ yìí pé ẹ ọkùnrin ni kó máa fi obìnrin tí ọgbà kóbìnrin náà máa fi obìnrin tí ọgbà kọkùnrin náà máa fi ọkùnrin ìsìláàmù tó ní kóbìnrin kó máa jókòó ti àwọn ọmọ rẹ̀ tí ò fi ọ tí ò fọmọ ẹlẹ ìsìláàmù tó ní kóbìnrin èèyàn ká má fi sàlejò fẹ́lòmíì tí ó kò yẹ kóbìnrin wa náà ká má fi sàlejò fáwọn èèyàn ni gẹ́gẹ́ bíi kóòkù. fèdínù ẹ̀rì tí wọ́n láwọn ń jà fẹ́tọ̀ obìnrin àwọn ń jà fẹ́tọ̀ obìnrin ẹni tó bá ti wá rí múnú àwọn obìnrin Ọlọ́run nìkan ló lè dá padà Ọlọ́run ló lè dá padà. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní kọ̀pẹ́ kó dènà yìí kò tí ju hundred years lọ kódà kò tí tó bẹ́ẹ̀ majority àwọn obìnrin láwọn ilẹ̀ lárúbáwá yìí tó fi dórí Egypt gbogbo wọn máa ń bojú ni bàtà àwọn tó ń lọ kọ́ ẹ̀kọ́ wa lọ́dọ̀ àwọn òyìnbó tó rọ́yìnbó ti kọ́kọ́ mú wọn lẹ́rú tẹ́lẹ̀ England France gbogbo ẹ̀ ìlú àwọn kọ́ha Hussein nkankan eh, Ahmed Amin gbogbo àwọn tó lọ kọ́kọ́ púpọ̀ wá ń lo òyìnbó àwọn ní pariwo pariwo pariwo tóbìnrin fi sí ìbòjú dànù tí wọ́n fi gbé jìlbáàbù dànù ẹ lọ wòran ní ìsìn ní Egypt gbogbo àárí tan àárí kan kì í ṣe nǹkan bàbàrà ìtàn lásán wọ́n ń polówó rẹ̀ pé ń bẹ̀ ní bí ìgbà tá à ń polówó búrẹ́dì lọ́yọ̀ wàlà hawla wàlà quwwata illa billah nítorí òyìnbó ń fẹ́ nìyẹn òyìnbó tún á níyọnu ti yín ó dìgbà sẹ́yìn náà bá di kèfèrí walan tarda anka al-yahudu wala an-nasara hatta tattabi'a millatahum agbọ́pẹ̀ ń rìn ní wòwò ẹ̀ tí ì lọ sọ́ọ̀tì ẹ̀ tí ì lọ sínágọ́gù ó dìgbà ẹ bá lọ gbogbo ẹ̀ fún wọn ká di nǹkan kan náà tòǹtòyìnbó fún wa nù ká sọ̀rọ̀ àwa o ṣé islam wa ń sọ pé pẹ̀lú ìta sọ yìí ṣé islam náà wa sọ pé kóbìnrin ọmọ ti sẹ́ni rárá islam ò sọ pé kóbìnrin ọmọ ti sẹ́ni ṣùgbọ́n pẹ̀lú condition obìnrin lè ti sẹ́ pẹ̀lú condition alákọ̀ọ́kọ́ kọ́jẹ́ kó obìnrin ní bùkátà ti sẹ́yìn àfi kọ́jẹ́ kó àwùjọ tá a wà ló ní bùkátà ti sẹ́yìn àwùjọ ló ní bùkátà ti sẹ́yìn àbóbìnrin ló ní bùkátà ti sẹ́yìn àwọn arẹ́ni tó lè ti sẹ́yìn àfọbìnrin tó islam farama kóbìnrin òṣìṣẹ́ yẹn. bákan náà ẹlẹ́ẹ̀kejì kọjá pé sẹ́tóbìnrin ó ṣe kò ní di lọ́wọ́ àti ṣiṣẹ́ ilé rẹ̀ nítorí pé a lè sọ yí pé kọ́ ọlọ́tún tara yìí ṣe kọ́ wa bá tara rẹ̀ jẹ́ ẹ̀rí pọ́pọ́lọpọ́ sẹ́tóbìnrin ṣe nísìn kí ẹ ṣe bùkátà ló bì ọkọ lè tọ́jú ẹ̀ gbogbo tí wọ́n jẹ tí wọ́n mú tí wọ́n lò láàyè wọn wà ṣùgbọ́n obìnrin lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n sọ pé túláàsì àwọn náà fẹ́ ṣiṣẹ́ nítorí pé àwọn náà fẹ́ àwọn náà fẹ́ sálòwò túláàsì náà ni kì í ṣe pé àwùjọ ló bùkátà specialization rẹ̀ yẹn yọ́sà ikú fẹ́ ṣe náà ni àbí sẹ́kẹ́tìrì títóbìnrin ọba ṣe sẹ́kẹ́tìrì ọkùnrin ò lè ṣe sẹ́kẹ́tìrì bákan náà ọ̀pọ̀lọpọ̀ látàrí kó ṣiṣẹ́ wọ́n ti dálé wọn rú obìnrin tó ti jí jáde ńlé látàgò mẹ́ta àbọ̀ látàgò mẹ́rin tí ó sì ní wọlé àfi láago mẹ́wàá lẹ́ ilé tí ẹ ti dàrú ọ̀nà ti bàjẹ́ ilé dàrú àwọn ọmọ rẹ̀ ọ̀dọ̀ ọmọ ọlọ́mọ májẹ̀mú ẹlẹ́kẹta onáà ní kọjá pé sẹ́tòbìnrin fẹ́ sẹ́wọ̀n ọfẹ́ sí láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ni bí kakpe ọfẹ́ sí olùkọ́ fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ọfẹ́ sí nọ́ọ̀sì fáwọn obìnrin ọfẹ́ sí mẹ́díkù dọ́kítọ̀ fáwọn obìnrin ìsìláàmù farama kódà gángba mi ìsìláàmù ó sẹ́ńtúláṣì tí ká ní láwùjọ wa àwọn obìnrin tí wọ́n kọ́ nípa medicine tí ó tòye nọ́mbà ta ní torí kí wọ́n lè máa mójútó àwọn obìnrin ẹgbẹ́ wọn torí káwọn obìnrin wa má dín sí àwọn káfíìrì tí wọ́n mọ̀ wá bẹ́ẹ̀ náà ni nursing ó yẹ ká tún rí iyọ̀ nǹkan àwọn obìnrin tá à ń bùkátà tí ó fi jẹ́ pàṣírí wa bò. májèmọ́ ẹlẹ́kẹrin òun náà ní kó jẹ́ pé ní tó fẹ́ mọ́bìnrin lọ sí sẹ́yìn ó ní í pẹ̀lú ẹ̀sìn bóyá obìnrin nímọ̀ nípa ẹ̀sìn àwọn afẹ́ kọ́ máa kọ́ àwọn èèyàn míì náà táwọn náà jóbìnrin ẹgbẹ́ rẹ̀ yọ jáde nítorí ẹ̀ yọ lọ síṣẹ́. bákan náà kọjá kóbìnrin yẹn ò ní mà nípa ẹ̀sìn kọ́ mọ́ tó lè fi sin lọ ọkọ rẹ̀ yọ gbà láàyè tí ó fi lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn gbogbo eléyìí láàmú faramọ́. ìdánilẹ́kọ̀ọ́ ni wọ́n ń ṣe mọ́ṣáláṣí ìdánilẹ́kọ̀ọ́ ni wọ́n ń ṣe ní hall kan tó ní í ṣe pẹ̀lú tí ó jẹ́ kó nílọ síwájú nípa àmọ́ ẹ̀sìn obìnrin yọ jáde nítorí rẹ̀ yọ lọ wáyé o táwọn bá ń sọ nípa tó ní í ṣe pẹ̀lú obìnrin nìkan nínú òfin ṣẹ̀ríà Islam sẹ̀mọ̀ kó òfin ṣẹ̀ríà Islam usulun wa furu' ntó ní í ṣe pẹ̀lú tauhid àti ntó ní í ṣe pẹ̀lú báwo láti ṣèṣin lọ́nà kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nípa ntó ní í ṣe pẹ̀lú bá ṣèṣin lọ. torí ẹ gbọ́ tá a máa ń sọ̀rọ̀ tauhid àní sọ pé yàtọ̀ tóbìnrin qul huwa Allahu ahad onílọ́dọ̀ kálukú. tawhidul rububiyya kálukú gbọ́dọ̀ ni tawhidul uluhiyya kálukú gbọ́dọ̀ ni gbọdọ asma'i wa sifat asma gbọ́dọ̀ ni. gbọdọ ni oníkálukú wa ọgbọ́dọ̀ ní al-imanu billah ọgbọ́dọ̀ gbọ́ Ọlọ́run gba gba ọba gba gba àtòbìnrin wa ọ̀ràn yẹn ni kíkálukú wa ká jìnnà sí sẹ̀bọ̀tọ́lọ̀ gbogbo àwọn àìdá gbogbo aburú eléyìí ti ṣẹ̀rí aṣọ pẹ́kọ̀tọ̀ dandan ni kọkùnrin ó dínà sí dandan ni kọkùnrin ó dínà sí. jẹ́tẹ́lẹ̀ ìbáyé wa a ti pé gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tọ́ kọkùnrin ọmọ sunday mẹ́tì bẹ́ẹ̀ náà ló jẹ́ haram fóbìnrin láti so nǹkan mẹ́tì bó ti ṣe jẹ́ ìwọ̀ fọkùnrin láti so nǹkan kọ́ náà lọ́ọ́ dé wọ̀ fóbìnrin láti so nǹkan kọ́ èèwọ̀ lọ́jẹ́ lórí kálukú wa láti máa lọ ilé oyin ẹ̀wò láti lọ́ọ́ máa lọ ilé alágbègbà láti máa lọ ilé àwọn àfọ oyin ẹ̀wò haram ni lórí ọkùnrin haram ni lórí obìnrin la farqa fi dhalika bayna ar-rijali wan-nisa kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin gbogbo ntọ́jà má tawhid àdọ́gba ṣùgbọ́n nǹkan tí ìyàtọ̀ wà nínú rẹ̀ láàrin ọkùnrin àti obìnrin àwọn náà làwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú furu' àwọn tó ní í ṣe pẹ̀lú furu' alákọ̀ọ́kọ́ ntọ́jẹmọ́sọ obìnrin islam fi kọ́ wa wípé obìnrin ọ̀ràn lori ló jẹ́ lórí gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn lórí ọkùnrin kẹ́ ẹ máa mójútó èékánná yín èékánná yín a gbọ́dọ̀ mójútó èékánná a gbọ́dọ̀ máa oge kí ni wọ́n fi ṣe àmì ọ̀bùn nìyẹn ọkùnrin náà ó mójútó èékánná rẹ̀ kèsì kó àmà ké gbogbo ọwọ àdàkàsí ìkọ ọmọ adìrín ìkànnà rẹ ọwọ àgùn lọ sọmbọlọ ọlọmọdé wà á gé ìkànnà rẹ àti àti wá sí tó bá gé ìkànnà tiẹ̀ tán ọwọ wá ti fíṣà ìkànnà kan àdàmàjì ìkànnà ẹ wàá tún lọ sọmbọlọ sọmbọlọ ìkànnà rẹ ti gùn tó báyìí yọ kó gé lásán ni rárá

tọ́wọ́ bá ti sàlùwàlá tán tó kùn síbẹ̀ tọ́wọ́ bá tún ti sàlùwàlá mi tún ha gbogbo ẹ̀ tó eléyìí jẹba bákan náà ìsìláàmù tún ní ìwọ obìnrin ó gbọ́dọ̀ máa farun abíyá rẹ̀ kò sínú tí wọ́n fi ń gbókùn nǹkan tọ́ka sí kọ́gùn lèèyàn ni wàá farun abíyá rẹ̀ gẹ́gẹ́ bọ́kùnrin náà ti gbọ́dọ̀ máa fa irun abíyá rẹ̀ ó sì burú jáì ó burú jáì fọkùnrin àtobìnrin bó tilẹ̀ jẹ́ pé ìdójútì ni tí ó dàálẹ̀ fóbìnrin ọ̀gá àti tọkùnrin lọ nígbà tọkọ rẹ tó bá rọ agbémú síbi abíyá rẹ tí kìíní lé yóò ní a'udhu billahi minash shaitani rẹ bí ṣètọ́ ni wọlé ni ah, àwọn ẹ̀sẹ̀ títò ń rìn àlọ́kùn ni ọ́ ọ̀bùn ni ọ́ tẹ̀lé ìtumọ̀ sí pé wàá mójútó abíyá rẹ wàá máa fárun rẹ bákan náà irun abẹ́ wọ́n yẹn ti gbókùn wàá máa fárun abẹ́ rẹ tó bá ṣèṣe kọjá pé àwọn kẹta ni ọ́ máa mú kúrò yìí wàá máa mú kúrò lọ́sọ̀ọ̀sẹ̀ àbí tí ó wàá máa mú kúrò láàrin gbogbo forty forty days èékánná wàá máa yẹ̀wò lọ́sọ̀ọ̀sẹ̀ irun abíyá rẹ wàá máa yẹ̀wò lọ́sọ̀ọ̀sẹ̀ irun abẹ́ rẹ wàá máa yẹ̀wò lọ́sọ̀ọ̀sẹ̀ tí ọba tí wàá kún ọpẹ́jù àrírò ẹ̀rí ogójì ọjọ́ wàá kó mú kú o bákan náà irun orí rẹ ńkọ́ ìwọ obìnrin nínú ìyàtọ̀ tó wà láàrin ọkùnrin àti obìnrin òun náà ní kọkùnrin tó bá wù ó rẹ ṣùgbọ́n gba tó bá wù ọ lè fárun orí rẹ ṣùgbọ́n àwọn ìfigbà aládàá kankan bó tilẹ̀ jẹ́ pé tọ́ dáa jù oníkẹ́nikẹ́ni tọ́lọ́run bá bá fún nírun kó mójútó run rẹ̀ ẹnikẹ́ni tọ́lọ́run bá fún nírun orí mójútó run orí rẹ̀ ṣùgbọ́n obìnrin kò tọ́ rárá o káyipẹ́ máa fárun orí yín kẹ́ wá fárun orí kórí ọwọ́ àríkòlóbó kọ́ máa dá pandara kò tọ́ sóbìn. anabi sallallahu alayhi wa sallam ó wà nínú hadith tí imaamu Nasa'i gbé jáde sí ونهى رسول الله صلى الله عليه وآله وسلم أن تحلق المرأة رأسها النبي صلى الله عليه وسلم أقف من لا تفعل وليه أقف من لا تفعل وليه أي في دبي قام كوكورو كان إن دولا ملوري ره bí kúrúnà bí gbẹdẹgbẹdẹ bí kíníkà tí ò jẹ kó gbádùn orí rẹ inú orí ti pọ̀ ń bẹ́ jù ẹ̀ sì rógùn fífi àfi kírun yóò kú ń bẹ́ẹ̀ nà tọba farun orí rẹ nítorí eléyìí kò burú. bákan náà lábẹ́ rẹ̀ kọ́tọ́ gómìnà máa ti rún orí rẹ kù kọ́ máa dín irun orí rẹ kù irun orí rẹ kọ́ wá fa kó gé kó dàbí tọkùnrin kọ̀tọ́ lópin ìgbà tí nǹkan kan ọba sí ọ àmọ́ tó bá sí nǹkan ní sí obìnrin tó ti torí rẹ dín irun orí rẹ kù báwọn bóyá irun yẹn tó pọ̀tọ́ pọ̀ kò jẹ́ kó gbádùn orí rẹ mọ́ bí pọ̀tọ́ pọ̀ ń sáńjẹ́ kórè ọmọ fọ́n gbogbo gbà ní wọ́n ti wọ́n kó gbogbo ẹ̀kọ́ rán tọ́ eléyìí kò sí wàhálà ń bẹ̀ kọ́ fa àbí kò dínkù. ǹjẹ́ tọ́wọ́ atọ́ kóbìnrin ọmọ fi irun rẹ̀ kọ̀tọ́ kọ̀tọ́ kóbìnrin òfin kùn kọ̀tọ́ kófin rọ́bà kùn kọ̀tọ́ kófòwò kùn kọ̀tọ́ kófòkùn kùn gbogbo ẹ̀ wọ́n máa fi kùn láyè kọ̀tọ́ rárá nítorí pé Ọlọ́run láàánẹ̀ ń tọ́ba síbẹ̀ láàánẹ̀ Allahul wasila wal mustawsila ìyá dìrì tọ́ba rí fi kún Ọlọ́run láàánà rẹ̀ ìwọ tó gbórí kalẹ̀ tó ní wọ́n bọ́ fi kún Ọlọ́run láàánà wọn nítorí pé láàánà ìní pé ó lè ọ̀dìnà sí kẹrẹ̀ ó gé irọ́ kí wọ́n á tó bí kọ́ Ọlọ́run wa agbọ́dọ̀ ṣọ́ra ká jìnnà sí gbogbo eléyìí bákan náà ǹjẹ́ àwa lè fi òwú kórun ǹjẹ́ àwa lè fi òwú kórun ǹjẹ́ àwa lè fi rọ́bà kórun kò burú kẹsẹ̀ bẹ́ẹ̀ tó bá pẹ́ ń sin nǹkan oṣù àbẹ́jẹ́ bí máa ń jáde lára yín kò burú àmẹ́ ẹ̀sẹ̀ sọ̀lá rárá o àyàfi tẹ́ bá máa tún gbogbo gbàtẹ́ bá sálùwà nítorí pé ọ̀ràn yẹn ọkàn gbogbo orun orí rẹ̀ rọ́bà òwú kò sì ní jẹ́ kómi ọkàn gbogbo orun orí rẹ̀ torí délé ọlọ́run ọ̀ràn ọlọ ọmọ tún gbogbo gbàtọ́ bá ṣe sọ̀lá sí. tọ́ irun péńpéjú kọ́tọ́ kó mú o kọ́tọ́ kó dínkù bọ́lọ̀ ń bá ní kí irun péńpéjú rẹ̀ ọ̀pọ̀ bí ó ti pọ̀ náà tọ́lọ̀ ń bá sì ní kọ́ wẹ́ bí ó ti wẹ́ náà àmọ́ pé àwọn àmà gbẹ àmà gbẹ àmà gbẹ yọ̀ọ́ dàbí gbàtà tọ́pẹ́ sùn sí ni lójú báyìí àwọn obìnrin máa fi soge láyè sí ipe irun pépé masha allah masha allah kò burú masha allah masha allah ọlọ́run làánà rẹ̀ ọlọ́run làánà rẹ̀ tọ́ba ti bẹ̀. nítorí pé anabi sallallahu alaihi wa sallam ó ní anámísọ anámísọ ẹni tí ń bá wọn gbẹrun péńpéjú ọlọ́run làánà rẹ̀ ìwọ́tọ̀ tọrọ fún ọbọ̀ sí ọlọ́run làánà rẹ̀ bẹ́ẹ̀ náà ni alwashima àti almustawshima obìnrin tí ń fínra tọ́ba wọn fínra àtẹ̀ntọ́ tọ́tọ́rọ pé bá ń fínra ọlọ́run láàánú rẹ̀ bíi tàtú wọn ń ṣe ní ìsìn wọn lọ ya kìnnìkan sí ọlá wọn lè ya aláǹgbá sí ọlá wọn lè ya bọ́ọ̀lù sí ọlẹ́yìn wọn lè ya ọlọ́run láàánú rẹ̀ irú táwọn màmá màmá náà ń ṣe láyé jọ́ ọlọ́run láàánú ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n lè kọ minus minus minus minus sí wọn lápá àwọn màmá màmá náà wọ́n máa ya aláǹgbá sí wọn láàánú láyé jọ́ àkókò mà aláǹgbá ti jẹ́ sọ ẹni tó bá ti bẹ́ẹ̀ ọlọ́run láàánà rẹ̀ alimutafẹlẹjàtò lè fẹsẹn àwọn obìnrin tí máa ń gbẹnu wọn lẹ tí wọn ní kí wọn bá wọn fáìlì eyín àwọn eyín ọ̀kan kó lè pè jí artificially ọlọ́run láàánà wọn tó gbogbo eléyìí ọgbọ́dọ̀ ṣọ́ra fún ìwọ obìnrin mùsùlùmí kò sí tó burú kó lò láàlì kò sí tó burú kó lò láàlì kó o tọ́ sọ́wọ́ ha ìmàjọbìnrin ó bí ó ti kìí ṣe pé ọ àlọ́ máa wá àwọn kankan tí ò wúlò tí ò ní láàrí lò láàlì ọ máa béèrè ipe táwọn bá lò láàlì láàlì yẹn wọ́n ti ṣe kíníkà tí wọ́n lẹ̀ mára lọ́dọ̀ kí wọ́n máa ti fi láàlì pa lọ́dọ̀ àfi fúláwà fúláwà lára wọn tẹ́lẹ̀ yẹn ṣe tàtù kìí ṣe láàlì lélẹ̀ yẹn torí pé tí wọ́n ń pé wọ́n ń fínra wọ́n á máa gbẹ́ kínní sí ọ̀la ni wọ́n máa gbẹ́ sí ọ̀la wọ́n máa gbẹ́ sí ọ̀la wọ́n máa ń lo nǹkan kan bíi engine tí wọ́n fi gbẹ́ sí ọ̀la láyé john tí abẹ́rẹ́ gbóná làwọn máa fi ṣe. tọ́ ọwọ́ aburú kọ̀tọ̀nà nínú òfin ọlọ́wọ́n bá wa kọ́ ọ máa dá irun rẹ pẹ̀lú kọlọ black obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ àbọ̀kùnrin tó ṣe bẹ́ẹ̀ ọlọ́run láàánà rẹ̀ ẹni tí irun rẹ̀ dúdú náà ni ó padà funfun tó bá ti kú ẹ̀jẹ̀ ó yí ọkọ rẹ fóun ti ń dàgbà nígbà tí irun bá ti ń funfun àwa náà ti ń dàgbà nu kò sí ní tó burú mbẹ ìyá ti tọ́ máa dá irun máa mú kan níjọ́ tí ó yàrí mọ́ lọ tí irun tí ó funfun náà ń yàtọ̀ sí bọ́ọ̀lù torí de eléyìí báyìí ọ̀ gbọ́dọ̀ dá irun rẹ o torí káwọn obìnrin ìfẹ́ dàgbà ọmọ àná ọmọ àná náà ni mí

kò sí bóbìnrin ṣe lè mú tó kò sì sí bí ó ṣe máa ṣèṣe kó wọn sá bọ̀ sùn náà ni má gbà má gbà nítorí pé yọ ọ̀daràn yóò sì kó bá wọn náà yọ ọ̀daràn yóò sì kó bá wọn náà ìwọ ọkùnrin náà lọ bẹ̀rù Ọlọ́run èèwọ̀ ni kó súnmọ́yàwó rẹ̀ bá lò lójú ara rẹ̀ lásìkò ìgbà tí ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ àbí nǹkan oṣù ọlọ́ni wa ẹlòmínà káàní ìmáhìyàn قل هو أذن فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله ọlọ́run ni wọ́n máa bí ọ léèrè nípa obìnrin tí ń ṣe nǹkan oṣù sọ yìí pé kọ́tọ́ o ẹgbin ni o ẹ jìnnà sáwọn obìnrin ní ìgbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù ẹ má bá wọn lò lójú ara ìtumọ̀ ẹ jìnnà sí wọn nù ẹ pa wọn tì ẹ má bá wọn lò lójú ara nígbà yẹn ní ìgbà tí ẹ̀jẹ̀ bá wá dá tí wọ́n bá wọ̀ ẹ̀ ẹ bá wọn lò ní ìgbà tẹ́jẹ̀ bá dá kó tó wẹ̀ ó tún gbọ́dọ̀ bá lò kó tó wẹ̀ ó gbọ́dọ̀ jọ bọ́ọ̀lù títí tó fi wẹ̀ ọwọ́ alẹ́tọ̀ kó tún láti rẹ pé nísìnyí nísìnyí kọ́ lọ wẹ̀ kó gbọ́dọ̀ dẹ kán kó gbọ́dọ̀ títọ́ bá yá nísìnyí kọ́ lọ wẹ̀ ẹ̀sìn Islam gbàgbé nítorí àǹfààní tọkọ lọ wẹ̀ nísìn ẹ mo fẹ́ sọ di ẹ̀yin sọ̀láàtì làásìrì àní nísìn nísìn ọlẹ́tọ̀ láti ṣe bẹ́ẹ̀ tọ́ ọba kan náà anabi sallallahu alayhi wa sallam kọ̀ wá wípé ká pàyàwó sí pátápátá o nítorí pé ń sẹ̀ nǹkan oṣù hẹ́n ó lè dì mọ́ ó náà lè dì mọ́ ó lè fọ́ ra lára ó náà lè fọ́ rọ́ lára anabi ni isna'u kulla shay illa nikah ẹ ṣe gbogbo ń tọ́ba wù pẹ̀lú ìyàwó yín yàtọ̀ sípá bẹ̀rẹ̀ ọ̀gbọ́dọ̀ wọnú ìdí rẹ̀ eléyìí lẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ àpọ̀ sílẹ̀ bá yé wa ọ̀kan nù dájọ́ nù nínú dájọ́ tuntun rọ̀ ma tóbìnrin máa ń sin nǹkan oṣù àbẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ ó ní pé kò gbọ́dọ̀ sí siyam kò sì gbọ́dọ̀ sí sọ̀lá kò gbọ́dọ̀ sí siyam kò gbọ́dọ̀ sí sọ̀lá nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí Bukhari àti Muslim gbé jáde alaysa idha hadat lam tusalli wa lam tasum ṣebí tóbìnrin máa ń sin nǹkan oṣù kò ní ṣe sọ̀lá wọn ni bẹ́ẹ̀ ni ṣebí tó bá ń sin nǹkan oṣù kò ní ṣe siyam wọn ni bẹ́ẹ̀ ni ṣe eléyìí ń bẹ nínú nǹkan tó mú kẹ́sìn wọn dínkù tóbìnrin bá wà lọ sí sọlẹt àbóṣe sọmù Ramadan nígbà tí ń ṣe nǹkan oṣù ọsẹ lọ ọsẹ lọ torí àwọn obìnrin alágídí tí wọn máa tẹran jẹ àwọn ọ̀rá àyà kan àwọn ọ̀rá àdìsí kan tọ́sọ pé táwọn máa ń ṣe nǹkan oṣù káwọn máa ń ṣe sọlẹt tọ́sọ pé táwọn máa ń ṣe nǹkan oṣù káwọn máa ń ṣe sọmù Ramadan ìlọgbọ́n yẹn o. Aisha radiyallahu anha wọn wá fi hàn wá wípé obìnrin tó pa sọlẹt sí nígbà tí ń ṣe nǹkan oṣù àbí tẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ tí o ṣe sọmọ Ramadan nígbà tí ń ṣe nǹkan sọ àbí gbà tẹ́jẹ̀ ń jáde lára rẹ̀ ní ìgbà tí ẹ̀jẹ̀ yìí bá ti dá yọ san sùyàmù padà kò ní san sọ láti padà. ó nítorí pé kunna nahidu ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam fa kunna nu'maru bi qada'i as bi qada'i as-sawm wala bi qada'i as àwa máa ṣe nǹkan láyé anabi muhammad sallallahu alayhi wa sallam àyè sì ṣe sọláàtì nígbà yẹn àyè ṣe sọ́ọ̀mù nígbà yẹn ṣùgbọ́n nígbà tí nǹkan oṣù wa bá dá wọ́n á máa pa wá láṣẹ ká san gbèsè sùyàm wọn kì í pa wá láṣẹ ká gbèsè àfọlà. eléyìí túmọ̀ sí pé ìdẹ̀kùn lẹ̀sìn Islam torí tó máa ní sọlá wá sí ẹ̀sán padà ìjọ márùn péré ló fi ṣe nǹkan oṣù sẹ́mi pé sọlá ti jọ márùn ó di sọlá ti mélòó ó di sọlá ti mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sọlá ti mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sọmọ pé ńgbà tó jẹ zohor àti asur ọmọ bó ti rọpò bó wà ní tábà sọ pé sọ láti mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nǹkan ọ̀sẹ̀lẹ̀ nǹkan ọ̀sẹ̀lẹ̀ kò tàbí ṣùgbọ́n ikú obìnrin ti ń ṣe nǹkan oṣù ọgbọ́dọ̀ ṣàkíyèsí ọgbọ́dọ̀ ṣàkíyèsí ikú bóun ṣe siyam kí ló ṣẹlẹ̀ ó sọ pé nǹkan oṣù ló dé ànábì ni ọlọ́run ti pàkọ́lẹ̀ pé ọmọ ṣẹlẹ̀ sáwọn ọmọbìnrin Hawa torí ẹ̀ if'ali ma yaf'alu al-hajj khayra alla tatufi bil-bayt gbogbo ntálálàájì ọ̀sẹ̀ ni kí wọn náà ṣe o yàtọ̀ sí kò gbọdọ̀ ṣe tọ̀wà ó túmọ̀ sí kóbìnrin tí ń ṣe nǹkan oṣù ńkọ́ kò ní ṣe tọ̀wà bákan náà sóbìnrin tí ń ṣe nǹkan oṣù wa lè wọnú mọ́ṣáláṣí kò gbọdọ̀ wọnú mọ́ṣáláṣí o àfi tó bá fẹ́ sọdá tọ́ba fẹ́ sọdá láti ojú kan sódì kejì kò gbọ́dọ̀ wọnú mọ́sálásí ẹ wọ́n ń ṣèdá ńlẹ́kọ̀ọ́ ni mi fẹ́ kó fòmí ru kò burúkú jókòó níta ẹni tí gbòǹgbòǹ bá ń gbé wá fún ọlọ́run fòrè sí kò gbọ́dọ̀ wọnú mọ́sálásí nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ pé wala junuban illa abiri sabilin hatta tagtasilu ẹni tí jánábà ń bẹ lára rẹ̀ gbọ́dọ̀ wọnú mọ́sálásí jókòó ń bẹ̀ àyàfi ẹni tọ́fẹ́ sọdá títí tí wọ́n fi wẹ̀ láti mọ̀ pé haidu ó ju jánábà lọ hadithi aisha radiyallahu anha anabi sallallahu alayhi wa sallam sọsọ fún ike nawilini al-khumrata min al-masjid bá mi mú ẹ ní pélébé yìí láti nu mọ́sálásí aisha sọ ike inni haid dájúdájú mo ń ṣe nǹkan oṣù anabi ni inna haidataki laysat biyadik nǹkan oṣù rẹ ò sí lọ́wọ́ rẹ ọwọ́ rẹ kọ́ ló ń ṣe nǹkan oṣù bá mú ẹni pélébé yìí torí pé ọ fẹ́ mú nǹkan bẹ́ẹ̀ yóò sì tún padà yóò jáde kó bẹ́ẹ̀ ni eléyìí wọn adólẹ́rìí fún ọ láti tó kọ̀ọ̀kan nu mọ́sálásí kó ọmọ gbọ́dọ̀ nílẹ́kọ̀ọ́ ẹ̀hẹ́n tó bá ti kú ọ náà wàá mú nǹkan tó gbàgbé bẹ́ẹ̀ ni mú kọ́ jáde eléyìí jẹba tán kò sí tó burú kóbìnrin ti ń sẹ̀ nǹkan oṣù kó náà máa ṣèrántí ọlọ azkaru sọba wal àwọn azkaru tá a máa ń ṣe láàárọ̀ èyí tá a máa ń ṣe nírọ̀lẹ́ wọn náà máa ṣe bila ilaha illallah wahdahu la sharika lahu له الملك وله الحمد وهو على كل شيء قدير ايتانا في نقاس 100 لجمع سبحان الله وبحمده سواني كاس 100 لجمع ونو ما سي الصلاة فالنبي محمد صلى الله عليه وآله وسلم ونو ما سي حسبي الله لا إله إلا هو عليه توكل وهو رب العرش العظيم او ما سي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ونو ما سي أعوذ بكلمات الله التامات من شر ما خلق ونو ما سي tó bá ka ayatul kursi náà kò burú kul huwa allahu ahad nígbà tó nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ asukara arọ kò burú kul a'udhu fil falaq kul a'udhu fin nas kò burú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ imaamu malik tó ní kò burú kẹ́ni tí ń sìn kó so kó kẹ́ kankan nínú alukurani pàápàá jùlọ ohun tó fẹ́ kí láti fi wá sọ. wa tọ́ kò gbé alukurani kọ́tọ́ kò gbé alukurani sọ wa lè wé nǹkan kan máa kó wé nǹkan kan máa kó fi gbé apá kan nínú àwọn olùmọ́ni kò èyí tá a fara mọ́ ni pé ó burú má gbé Allahumma àyàfi tá alukur'ani yẹn bá wà níbi tó ṣe wípé tó o bá gbé ó ṣe é ṣe kó jẹ́ pé ntí ọ̀yẹ ó lè tẹ̀lé tá alukur'ani wà wá wé nǹkan kan máa wà wé nǹkan kan máa wà gbé obìnrin tó ń lọ tó ń lọ sílé kéw lásìkò tó ń ṣe nǹkan wọn á fẹ́ kó alukur'ani kò kò gbọ́dọ̀ gbé alukur'an kò bá àfin kaba wọ́ kò gbọ́dọ̀ gbé eléyìí jẹba ṣùgbọ́n ó lè gbé tírà tafsir ó lè gbé tírà fiqh ó lè gbé tírà hadith tó ti bá àwọn ayé alukur'an lè wà ń bẹ̀ ṣùgbọ́n àníyàn ti àní pé kí ló ń gbé ó ń gbé tírà fiqh ó ń gbé tírà tafsir ó ń gbé tírà fiqh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́ lásìkò tá à nǹkan oṣù lọ́wọ́ omi kan máa ń jáde omi yẹn máa ń jẹ́ yellowish colour ìgbà míì omi kan máa ń jáde ó máa ń jẹ́ brownish colour yóò brown omi ọ yellow kí ni ìdájọ́ rẹ̀ ẹ ṣàkíyèsí àsìkò tí àwọn omi oríṣi méjèèjì yìí tó jáde ṣé nǹkan oṣù sì ń jáde lọ́wọ́ àbí kì í sásìkò tí nǹkan oṣù ń jáde lọ́wọ́ tó bá jẹ́ pé àsìkò tí nǹkan oṣù sì ń jáde lára rẹ̀ ńlọmi yìí náà jáde sí nǹkan oṣù lọ́nà kì í sásìkò nǹkan oṣù lọ́jáde kì í ṣe nǹkan oṣù ọ̀rọ̀ wa a jẹ́ pé omi ìdọ̀tí tó máa ń jáde lábẹ́ obìnrin tọ́ba jẹ́ pé àsìkò nǹkan oṣù ni kí ni ìdájọ́ tiẹ̀ náà nǹkan oṣù ni kìí sàsìkò nǹkan oṣù àjẹpé nǹkan yẹn ń kọ́ kìí ṣe nǹkan oṣù ilé ìjọba báwo ló ṣe mà pé nǹkan oṣù rẹ ti dá bákan méjì ni inú kó rí omi funfun kan kọ́ jáde lábẹ́ rẹ̀ omi funfun tí ó jáde sí máa dàbí ẹfun eléyìí gan làmì tó lágbára jù tàmì ìbá ti jáde kọ́ gbà pé nǹkan oṣù rẹ ti tán àmì kejì òun náà ní ká gbẹ kọ́ gbẹ tábẹ́ bá ti gbẹ fúrúfúrú tẹ́jẹ̀ ọ̀jáde ńbẹ́ ma ajẹ́pẹ́ nǹkan oṣù ti dá báwo ló ṣe mà wàá mú òwú tutù wàá kìbọnú abẹ́ rẹ̀ wàá wá yọ jáde gẹ́gẹ́ bó ti ṣe kìbọ̀ láì jẹ́ pé nǹkan kan yìí ajẹ́pẹ́ nǹkan oṣù ti dánù eléyìí jẹba tán tí nǹkan oṣù bá ti wá dákín lóbìnrin ọ̀sẹ̀ wàá wẹ̀ ni ọ̀kan lòun ọ̀wẹ̀ rí láti jọ́ tó ń ti sin nǹkan oṣù láyé ọ̀hún kan lọ́ọ́ wẹ̀ kàǹkàn haidu àtọjọ́ pípẹ́ gbogbo sọ̀làwátì tó ṣe láì wẹ̀ ó tún sọ̀làwátì yẹn sí láyè rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò tó wípé wọ́n kàn fẹ́ yàwó ọkàn máa ra agbádùn olódo náà fìtínà ọkọ náà gbọ́dọ̀ nímà nípa ẹ̀ tí ó fi máa ṣàlàyé fún dáadáa ní kó omi lásán ló fi wẹ̀wẹ̀ yẹn gẹ́gẹ́ bá a ti máa iná ni àníyàn tọ́ba ṣẹlẹ̀ ìpẹ́jẹ̀ rẹ ti dá ṣáájú kóòrùn tó wọ̀ ẹ̀jẹ̀ ti dá kóòrùn tó wọ̀ ṣùgbọ́n ọ̀wẹ̀ àfi lẹ́yìn ìgbà tó rùn wọ̀ gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ obìnrin ṣe máa ń ṣe ajẹ́pẹ́ tọ́ba ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàá san sọ̀láàtò dọ́hùr àti sọ̀láàtò àfọ̀ torí pé ńgbà tẹ́jẹ̀ dá sí àkókò wọn ni fẹ́ni títú láti bá ẹ̀jẹ̀ dá ṣáájú kálífàjárì ó tó yọ àmọ́ wẹ̀ àfi lẹ́yìn ìgbà tá àlífàjárì yọ ajẹ́pẹ́ wàá san sọ̀láàtò magrib àti sọláàtì làìṣá lẹ́yìn ìgbà tó o bá wẹ̀ kó o tó tún wá sàtúbà torí pé àkókò wọn ni nígbà tó ti pàlù bàjàre òsì yọ lọ́jọ́ tó bẹ̀rẹ̀ nǹkan oṣù gàgà àkókò sọláàtì zohor ní nǹkan oṣù dé o sì ti ṣe sọláàtì zohor ṣàkíyèsí o nígbà tí nǹkan oṣù rẹ bá dá ọjẹ gbèsè sọláàtì zohor tọjọ yẹn mo rò gbọ́ yé wa ìgbà tí nǹkan oṣù bẹ̀rẹ̀ sọláàtù tó lásìkò ń gbà yẹn tó o bá ti ṣe o là kọ́kọ́ gbèsè tó san nígbà tí nǹkan oṣù bá dà sọláàtù magrib ti tó nítorí tó bẹ̀rẹ̀ nǹkan oṣù o ti di wẹ̀ àbó ti ṣe sọláàtù magrib ìní nǹkan oṣù dé níjọ́ tí nǹkan oṣù bá dà àkọ́kọ́ gbèsè tó jẹ́ ní kíni sọláàtù magrib tọjọ́ yìí ilé yìí jẹba ẹ̀jẹ̀ ká ń jáde láàárọ̀ obìnrin tí èsè. ẹ̀jẹ̀ tó máa ń jáde lóṣooṣù kò sì jáde nítorí pé abímọ eléyìí wọ́n ń pè ní alistihada ẹ̀jẹ̀ àárẹ̀ ẹ̀jẹ̀ àárẹ̀ yìí ó lè já fọwọ́fà ó sì lè má já fọwọ́fà ó sì lè má já fọwọ́fà ṣùgbọ́n alistihada ọ̀rẹ́ fi hàn wá ta obìnrin nípa yọ táǹpà lápò rẹ̀ tó bá táǹpà ábìlẹ̀ rẹ̀ péjọ́ mélòó lọ ọmọ tó ọmọ fi sìnkún sùn tẹ́lẹ̀ náà ó níjọ́ márùn ìjọ́ márùn yẹn ló fi jókòó tó ní ṣe sọlẹ́t tó ní ṣe siyam tó bá jẹ́ nu Ramadan lẹ́yìn ìjọ́ márùn yìí gbogbo ẹ̀jẹ̀ tí ń jáde àkàkùn kínní alistihaba wàá wẹ̀ tó bá wẹ̀ tán wàá bẹ̀rẹ̀ sí ní ṣe sọlẹ́t tó bá wọ ọkọ rẹ̀ láti súnmọ́ yóò súnmọ́ tẹ̀sí ma pé ẹni tí ń sìn kó so ọkọ tí ọ gbọ́dọ̀ súnmọ́ àmì lẹ́yìn ìgbà tó jẹ́jẹ́ rẹ̀ ọkọ rẹ̀ lè súnmọ́ tọ́ tó bá wá ṣẹlẹ̀ báyìí wàá máa wá ṣe ìmára wàá máa tábà dáadáa wàá máa fi nǹkan kan dégò ṣáàtú kó tó sálò àlá fún sọláàtì kọ̀ọ̀kan wàá máa tábà dáadáa wàá fi nǹkan kan dí ojú ibi jẹ́jẹ́ tí ń jáde yẹn ṣáàtú kó tó sálò àlá fún sọláàtì kọ̀ọ̀kan bó sì máa ṣe nù gẹ́gẹ́ bí ẹni tí ìtọ̀ ń dà láàmú ẹni tí ìtọ̀ ń dà láàmú gẹ́gẹ́ ìtọ́kàn máa jáde lára rẹ̀ tí ò sì dá dúró òun náà yóò máa tábà yóò máa fọ pátá rẹ̀ yóò máa fọ ṣòkòtò rẹ̀ ṣáájú sọ láti kọ̀ọ̀kan tó bá ti wá sí bẹ́ẹ̀ tán yóò wá fi nǹkan kan yóò fi kó abẹ́ rẹ̀ títọ̀ ti ń jáde yóò fi yóò fi kó lọ́nà tó kí títọ̀ ọba jáde inú lédiùn ìnìtọ̀ wọn máa bọ́ sí. so tó bá ti wá fẹ́ ṣe sọ láti mí yóò wá lọ yọ lédiùn yóò tún lé lédi mí fúnra rẹ̀ tó bẹ́ẹ̀ ni ó máa ṣe sọ láti tọ́ ọ máa wẹ̀ fún gbogbo lẹ́yìn ìgbà tí ọjọ́ haidu rẹ bá ti pé wàá wá máa tábà wàá máa ṣe mára fún sọ̀láàtì kọ̀ọ̀kan ìyẹn ni tí istihadọ̀ ń dà láàmú wàyí onígbà mi istihadọ̀ kìí sàdédé wá àfọwọ́fà ló máa ń bí i gẹ́gẹ́ bí àwọn obìnrin tó máa ń lóògùn mi ìfẹ́ lóyún mi ìfẹ́ lóyún ó máa ń sábà di istihadọ̀ nítorí pé ńgbà táwọn ń fún yín lóògùn wípé family planning family planning àwọn ò ní sọ aburú tó wà ń bẹ̀ fún yín ńgbà tó o bá dánwò dánwò kọ́ ọmọ bí ṣe ẹ̀jẹ̀ wàá bẹ̀rẹ̀ sí ní jáde ẹ̀jẹ̀ yẹn kò ní ṣe dá dúró ma nígbà tóbìnrin bá padà lọ sọ́sìpìtì yẹn wọ́n lè wá sọ fún yín pé ẹ máa mu mílíkì tẹ́ ẹ máa tún mu mílíkì yọ dẹ́jẹ̀ dùn mílíkì àtẹ̀jẹ̀ tí wọ́n jọra wọn. ẹ̀jẹ̀ ọmọ wa dà ah, lọ́dọ̀ tí wa wàá ti sọ̀lẹ́ nítorí pé tẹ́lẹ̀ náà family planning ìtumọ̀ rẹ̀ ní pé nǹkan oṣù ò ní wá mọ́ wọ́n máa ṣíìzì ẹ̀ sínú àkòbí wọ́n máa ṣíìzì ẹ̀ sínú àkòbí ńgbà bá pé dọ́tọ́ bá pọ̀ tó wọ́n yarí àbí òní yarí yọ yarí wàá gbà. ẹ̀jẹ̀ kẹta tó máa ń jáde fóbìnrin wọ́n ń pè ní anifas ẹ̀jẹ̀ tó máa ń jáde ní látàrí pa bímọ ẹ̀jẹ̀ yìí báyìí ó lè ti máa jáde kọ́ ọmọ tó wá ó sì lè jẹ́ pé ńgbà tó máa jáde gangan ló bẹ̀rẹ̀ sí ní jáde ó sì tún máa ń jáde lẹ́yìn ìgbà tá a bá bímọ torí obìnrin rọbí látànà òní ló tó bímọ ẹ̀jẹ̀ tó ń jáde látànà yẹn ní fásitì náà ni látànà yẹn ni ó tún pasọ̀ láti ó ń rọbí láti jẹta ẹ̀yin ọjọ́ kejì ló tó bí ma ẹ̀jẹ̀ tí ń jáde láti jẹ̀ta kí ni ìdájọ́ rẹ̀ nífàsì náà ni nífàsì lè ti máa jáde síwájú kọ́ ọmọ tó jáde kódà gan ọmọ ń jáde ńjọ́ mẹ́ta kó tó di kọ́ ọmọ jáde lábẹ́ òfin ọlọ́run nífàsì náà ni obìnrin pa sọ láti sí ní gbogbo ìgbà yẹn kò sì ní san gbèsè àwọn sọ̀lá wá sí wọn yẹn padà àyàfi sọ láti tẹ́jẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáde lákòókò rẹ̀ ó nìkan ló gbèsè rẹ̀ lẹ́yìn ìgbà tẹ́jẹ̀ bá dá ẹ̀jẹ̀ nífàsì ó lè tógójì ọjọ́ kó tó dúró gẹ́gẹ́ bó ti wá nínú hadith àwọn obìnrin anabi wa muhammad sallallahu alayhi wa sallam fáwọn ìyàwó anabi máa ń dúró fógójì ọjọ́ gẹ́gẹ́ bí àwọn obìnrin sàhábà mi tí wọ́n bá bímọ. lẹ́yìn ogójì ọjọ́ ńkọ́ ajẹ́ pé gbogbo ẹ̀jẹ̀ tó bá jáde tó bá ṣe déédéé àsìkò tí máa rí nǹkan oṣù á fún ní ìdájọ́ nǹkan oṣù tí ó bá ṣe déédéé rẹ̀ àbí tá a bá ti kájọ́ nǹkan oṣù sẹ́yìn gbogbo tó tún lé lórí níta bá sì rí ọlágbára torí rẹ̀ àwọn arúbìnrin tó sì ń kó fọ́gọ́tọ̀ ọjọ́ torí ẹ̀ láti di ọ̀rọ̀ méjèèjì pọ̀ nínú kẹ́jẹ́ yẹn ó dúró lógójì ọjọ́ alihamudulilayi tí ó dúró àtúní kó tó máa wojú títí tí ó fi pé ọgọ́ta ọjọ́ tó bá ti wá ọgọ́ta ọjọ́ kẹ́jẹ́ yẹn ó dúró ẹ̀jẹ̀ tí ń wà ọgbọ́dọ̀ ṣe sùúrù kò gbọ́dọ̀ bá lò àsìkò tẹ́jẹ̀ bí máa ń jáde lára obìnrin bákan náà obìnrin yẹn kò ní ṣe sọ́mu Ramadan kò sì gbọ́dọ̀ ṣe sọ́lẹ́t kò gbọ́dọ̀ ṣe tọ́wáf ṣùgbọ́n lẹ́yìn nǹkan lẹ́yìn ẹ̀jẹ̀ bí máa yọ san sọ́mu Ramadan ṣùgbọ́n kò ní san sọ́lẹ́t padà nígbà tí ẹ̀jẹ̀ yìí bá dá obìnrin gbọ́dọ̀ wẹ̀ ó gbọ́dọ̀ wẹ̀ tó bá dá lónìí tó bí ma òní náà ni ó wẹ̀ tí ó bẹ̀rẹ̀ sí ṣe sọ́lẹ́t tó bá ṣe pé ìjọ mélòó kan ló tó dá ìjọ yẹn náà ni ó wẹ̀ tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe sọ́lẹ́t ọpẹ àbójìnà ṣùgbọ́n kò gbọdọ̀ pẹ́ tayọ ọgọ́ta ọjọ́ kò gbọdọ̀ pẹ́ tayọ ọgọ́ta ọjọ́. ǹjẹ́ wa lè lo oògùn kan eléyìí tí ó dínà kí nǹkan oṣù ọmọ wa bóyá nítorí kó lè láǹfààní àti gba Ramadan parí bóyá nítorí kó lè láǹfààní àti ṣe tawaf kó parí sí àjì láì pé da wọn tí jọ da wọn dúró kò sí ní tó burú pé tó bá kò ní ṣeléṣe tó bá sì ti dá òògùn yẹn dúró nǹkan oṣù ó tún máa wá nọ́málì bí ṣiṣẹ́ máa wá tó bá yẹ pé àwọn májàmú yìí pé kò sí wàhálà ń bẹ kò sí wàhálà ń bẹ. sọ́tọ̀ kóbìnrin kọ́ boyún jẹ́ sọ́tọ̀ ká sẹ́yún àbí ọ̀tọ̀ ká sẹ́yún kọ́tọ́ òfin ọlọ́run kóbìnrin ó sẹ́yún pé kíni nígbà tí èsì kórìí èèyàn dàrú. ókè wọn ní oyún zina ni tí kò wá lè ṣẹ ọlọ́run má jẹ́ nítorí tí má fi ìtọ̀ tí má fi fọ̀gbẹ́ kò lè má o ti kọ́kọ́ ṣẹ̀ náà ẹ tún wá ní kó tún fẹ́ ṣẹ̀ kó tún fi máa pẹ̀sẹ̀ rẹ kọ́tọ́ kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́run kíkẹ́ sẹ́yìn ọlọ́run ti mú ọ ti mú wa náà nù bàbá àjẹsìn náà ló ṣe ẹnu wọ ọgbà láti sọ pé lọ ṣẹ̀ torí ọ gbọ́dọ̀ sẹ́yìn o ẹ̀sìn Islam ọgbà kóbìnrin ọ̀sẹ́yìn ẹ ọmọ àwọn táwọn táwọn ti bí ọmọ oṣù mẹ́fà ni oyún mi tún wá ọlọ́run borí sí ọlọ́run wò ẹ ó ti lọ lẹ̀dí àkókò pẹ̀lú àwọn dókítọ̀ dókítọ̀ wa sọ pé ẹ àbí káwọn sẹ́ bìkọ́sì obìnrin yìí kò irọ́ la tó bá ti jẹ́ pé obìnrin yẹn irọ́ wọn bá ń pọ̀ àti mẹ́díkù dókítọ̀ ẹ mú lọ bòmí ẹ mú lọ bòmí ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́. tọ́ báwo ni aṣọ wo lobìnrin àwọn máa wọ̀ ẹ̀yin obìnrin òfin ṣẹ̀rí aṣọ fún wa pé aṣọ tẹ́ máa wọ̀ àwọn àròyìn gbọ́dọ̀ wà lára rẹ̀ alákọ̀ọ́kọ́ ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tó bu ara tó bò dẹ́dẹ́dẹ́ tó bò délẹ̀ pátápátá tí nǹkan kan ò ní hàn lára yín fẹ́ni tí ọ̀tọ̀ kò rí yín nǹkan kan ò ní hàn lára yín fẹ́ni tí ọ̀tọ̀ kò rí yín kódà aṣọ tẹ́ ẹ wọ̀ yín àwọn ẹni tó jẹ́ fámìlì yín tó jẹ́ pé àwọn ò ní fẹ́ yín láéláé gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àbábúrò yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àbábúrò bàbá yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àbábúrò ìyá yín tó àwọn eléyìí àbá ọmọ ọmọ ìyá yín gbogbo àwọn ẹni tí ọ̀sọ́ kan fẹ́ yìnyín àwọn eléyìí gan kì í ṣe pé wàá máa sọ̀rọ̀ alẹ̀ fáwọn náà wọ́n máa rí kun yín wọ́n rẹ̀ yín yín wọ́n rọ̀ mu yín wọ́n rí tan yín ẹ̀ṣá kàlàǹfọ́ọ̀kì kọ́tọ́ àwọn gan wọn gbọ́dọ̀ rí nǹkan kan lára yín àfi tí máa sábà hàn bí ojú yín bí ọwọ́ yín bí ẹsẹ̀ yín àwọn eléyìí náà kò gbọ́dọ̀ jẹ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ eléyìí tó ṣe pé téèyàn bá wò dáadáa èyàn ó rí àwọ̀ awọ ara yín kọ̀tọ́ àwọn fẹlẹ́sì wà ní ìsìn tí tó yẹ kí gbogbo ẹ̀ bí ẹlẹ́wọ̀n gbatẹ́gùn náà ni gbogbo ara wọn lẹ́ẹ̀ma rí ẹ gbọ́dọ̀ wọ́ọ́rù rẹ̀ jáde ẹ gbọ́dọ̀ wọ́ọ́rù rẹ̀ jáde bákan náà aṣọ tẹ́ wọ̀ kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tí wọ́n máa ṣe gbọ̀lọ̀lọ̀ ńlẹ́ wàá wọ̀ jáde tẹ́bá ti wọ́ aṣọ tó ń ṣe gbọ̀lọ̀lọ̀ jáde wàhálà ni o wàhálà nítorí pé ní tó bá wò yín ó tuntun yín wò yọmọ pé ah èèyàn lọ da tó báyìí ọ da tó bẹ aṣọ ní ti ọbẹ ọkàn da wàhálà tí ò sílẹ̀ tẹmọ wàhálà tí ò sí ẹlòmíì ò ní lè múra rẹ̀ kókó kóra rẹ̀ ń jánu òní mọgbà tí ó lọ dì mọbìnrin olóbìnrin dì bẹ́ẹ̀ lómi ṣe máa ń sẹnu ìsìláàmù dínà gbogbo rubbish nonsense sọmọ kí tí wọn náà bá dán òtá bá rọ ọmú ó kò ṣeun tonti pé eh, bàbá bẹ́ẹ̀ lẹ́ràn wí ká bẹ́ẹ̀ lẹ́ràn wí wọn náà ń kọ́ níbí ẹ rí i pé jìlbáàbù táwọn obìnrin ti ń ṣẹ̀sìn gan ń wọ̀ ọ̀n fàkèsì àwọn jìlbáàbù tẹ̀ ń wọ̀ yẹn tẹ́ bá débi tẹ́ ti ra sọ kí ló kọ́ tẹ̀ ń pè. ẹ̀yin ọ̀dà mọ̀ London material ok kí ló dé tó fi jẹ́ London material ẹ béèrè Makadisho material Nouakchott material àfi London material lè nítorí pé London material máa yọ gbọlọlọ ọtọkẹ máa wọ jáde ẹnsẹlọ ọsọ lẹ ń gbé jáde ló kọkọ ẹnsẹsì ẹndáràn sẹsì nítorí pé Islam ní wọsọ tí ó gbé ọ̀ṣọ́ rẹ̀ pamọ́ ni kì í sasọ tó ń gẹgẹ fúnra ara rẹ̀ sọsọ ẹ̀rí táwọn obìnrin ọmọ àwùjọ kìí ṣe London material kìí ṣe ṣẹta lọ́wọ́ ní kò wọ́sọ tàn yẹrinyẹrin jáde aṣọ tí ọmọ ti gbọ nọnà níbo ni Islam ti ní kọ ọwọ jáde kò burúkọ ọra London material mo fi dáṣọ tọmọ wọ nulẹ tọọba ti jáde Nigeria material lọwọ. ọ̀nà ó fi dá jìlbá àbúrẹ́ o ṣé Nigeria material wà àbí òsì ọwọ́ àmàna ha ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ń jarí bákan náà aṣọ tẹ wọ ọ gbọdọ jẹ́ aṣọ lambúlambù kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tó fún nítorí tásọ bá fún yóò fi bí oríkèé rẹ ti ṣe ma nínú aṣọ hàn islam wa ń fẹ́ kọjá pásọtọ wọ ó ṣe lambúlambù torí ẹ̀ ń gbà tó fẹ́ fẹ́yàwó ìyàwó tó fẹ́ fẹ́ máa ń wọ jìlbáàbù jìlbáàbù rẹ sì rí lambúlambù ó lè dá àmà bó ṣe tó nínú jìlbáàbù ó lè dá àmà bó ṣe má nínú jìlbáàbù ẹnìkan wá fẹ́ lọ fẹ́yàwó bí wọ́n ń béèrè kẹjọ sáà ṣé mo lè sọ fún pé kọ́ bọ́jì báàbù kí n ẹ́ eh! ọlọ́run mẹ́jẹ̀ wọn náà ti mọ̀ pé tèmi ò sí ẹ̀ dá ṣé mo lè sọ fún kọ́ bọ́jì báàbù kí n ńgbọ̀ bá fẹ́ tánánu bóòlù ó ti wá tó tóbi ni àbí òtóbi tó tínrín ni àbí òtínrín ọ̀nà tó lè gbà mà ọwọ́ àmàlà bí kò kà sọ pé kí ni wọ́n kó sínú kọ́bọ́ọ̀dù mẹ́ẹ̀ẹ́ gbọ́dọ̀ lọ́lé wọn nù ó ní à àwọn báírò nǹkan kan táwọn àbúrò òun tá máa ń lò ọ̀dà lọ gbé lọ gbé kéèyàn wá fi rí tàbí ibi títí ń lọ jìlbáàbù ọmọ súnṣíwájú sún sẹ́yìn so ibi títí ń lọ títí ń bọ̀ ọmọ àwò pẹ̀tọ̀ eléyìí sanra pọ̀ eléyìí ọ̀sán eléyìí ọ̀sán ra tó nǹkan o tó ń torí de eléyìí báyìí ó ti qualify rẹ̀ ó disqualify rẹ̀ báwọn so eléyìí jẹ́ bó ṣe jẹ́ kò ní ìdí pé bẹ́ẹ̀ wulẹ̀ bẹ́ẹ̀ wulẹ̀ báwò jẹ́ bó ṣe jẹ́ àbí kò ṣe ẹ̀tún dábí ọgbọ́n pé àwọn obìnrin míì sanra pọ̀ fa àbí bóòlù wọn náà máa wọ àwọn ẹ̀ńtọ́ sanra àbí òye ọ lọ́nà bá ní ah, ẹ̀ńtọ́ sanra dà so o ti gẹ̀ẹ́sì o ti gẹ̀ẹ́sì ti tọ̀ lọ nù tòtòrí ẹ̀ ìsìláàmù ni kò wọṣọ ìwọ obìnrin tí ó rí lambúlambù má wọṣọ tí ó fi bóríkì rẹ ti ṣe má má wọ má jẹ mú mi òun náà ní kó aṣọ tó wọ kò gbọdọ̀ já sọ ọkùnrin àdánwò tí wàá dé bá wa láyé nìsín o ọ̀pọ̀lọpọ̀ obìnrin jàlábí ọkùnrin wọn wọ̀ ìrọ̀bá yìí sì rírí jàlábí ọkùnrin ah! gbogbo ìta ń kó wa lárúbáwá gbogbo ẹ̀ làwọn obìnrin ti rà mọ́kùnrin lọ́ba yìí kódà tẹ̀ ń bá ń wọ ah! afọkùnrin lélẹ́yìí sani ọ̀sọ́ fún ọkọ afọkùnrin lẹ́sìn nù obìnrin ló ń wọ̀ nìyí eléyìí ọ̀sọ́ lábẹ́ òfin ọlọ bẹ́ẹ̀ náà ní ṣòkòtò ṣòkòtò tẹ́ ń wọ̀ yẹn kọ̀tọ́ lábẹ́ òfin ọ̀lọ́ tó rà sọkùnrin ọwọ́ àlọ́ ọlọ́dá style kan dànsíkì ni àti ṣòkòtò asọkùnrin ni kọ̀tọ́ lábẹ́ òfin ọ̀lọ́ bùbá àti ṣòkòtò ni kọ̀tọ́ lábẹ́ òfin ọ̀lọ́ àfikún ọ̀dà ń bùbá tóbìnrin àfikún ọ̀ràn ṣòkòtò tóbìnrin àfikún ọ̀ràn dànsíkì tóbìnrin